هدى نبينا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار معاشر المستمعين السلام عليكم ورحمة الله وبركاته أركب فún الله ọba ọlọ́run ọba tí ó kó wa sí àyè tí a wà yìí lórí ìkan nínú àwọn ìtí ọlọ́run bá àlékẹ́lá yọ́nú sí jùlọ ala wa huwa dhikrullah ilé tí ṣe ìrántí ọlọ́run bá wala dhikrullahi akbar wallahu ya'lamu ma tasna'un dhikiru ọlọ́run bá ìrántí ọlọ́run bá àti pé majtama qaumun fi bayti min buyuti Allah yatluna alquran quran wa yatadarasunahu ma bainahum illa nazalat alayhim as-sakinah wa ghashiyatuhum ar-rahmah wa hafathum al-mala'ikah wa dhakarahum Allah fi man 'indah so àwọn irú àwọn hadith bayi wal hadith fi hadha al-ma'na kẹfìr àwọn hadith tí ó wá fúrútù irú àwọn túmọ̀ báyìí tó ń sọ ọlá tí ń bẹ fún ìmọ̀ jòkó síbi ìrántí Ọlọ́run Ọba àti máa sì ìrántí Ọlọ́run Ọba púpọ̀ gidi gan àwọn àyà tó dẹ̀ ń sọ fún wa nírú ẹ̀ tó ń sọ fún wa nípa ọlá irú nǹkan báyìí náà pọ̀ gan sọ adúpẹ́ fọlọ́run Ọba tọ́lọ́run Ọba àlekíọ́lá kádàrà èmi pẹ̀lú ẹ̀yin sínú àwọn tí yóò wà níjòkó ìrántí Ọlọ́run Ọba abẹ́lọ́run tí ń bẹ ń bi kíyàn wà níbi ìrántí Ọlọ́run bá kọ́lọ́bà nìkan kí ó má fi dùn ẹnì kọ̀ọ̀kan wa àjẹ́rìí kí Ọlọ́run bá nìkan lọ́ba tí ó tọ́ láti máa jọ́sìn fún àjẹ́rìí kí Ọlọ́run bá yìí ọba òkúṣo ní nínú àwọn iṣẹ́ tí ń ṣe àjẹ́rìí pé lẹ́yìn Ọlọ́run bá kò sẹ́nì kankan bákan náà ajẹ́rìí pé Ọlọ́run Ọba yìí ọ̀kan ṣoṣo nínú àwọn ìbáàdà ajẹ́rìí pé kò tọ́ láti pa orúkọ papọ̀ mọ́ Ọlọ́run Ọba nínú àwọn ìbáàdà tí lè jẹ́ ìfirinlẹ̀ tawhidul uluhiyya àṣìjẹ́rìí pé Ọlọ́run ahadun ẹnìkan lẹ́yìn Ọlọ́run Ọba ò kẹgbẹ́ pẹ̀lú Ọlọ́run Ọba nínú àwọn ìròyìn àtàwọn orúkọ وهذا تقرير لتوحيد الألو... لتوحيد الأسماء والصفات إلي جفر لفون توحيد الأسماء والصفات أجل النبي صلى الله عليه وسلم أجسي الله وباني أرسي الله وباني àlékún ìkẹ́ ọlọ́run bá àtúrà jẹ́jẹ́ tán ọlọ́run bá kọmọ bá nàbí sallallahu alaihi wasallam àti àwọn ará ilé nàbí sallallahu alaihi wasallam àtàwọn sọ̀hábà àti gbogbo ẹni tó bá rí ojú ọ̀nà nabi sallallahu alayhi wa sallam títí di ẹjọ́ gbẹ̀dẹ̀ kìyàmà nítorí àsìkò wa tó ti lọ eléyìí tí wọ́n ní kí adìjọ gbéyàwó òun ni annasiha annasiha tó ibadallah amrun azim eléyìí tó ní kájọ gbéyàwó ni ìṣe nasiha fọ́rẹ́ ni annasiha alámọ̀rí kan tó tóbi nínú ẹ̀sìn ni alámọ̀rí kan tó jẹ́ sí pé òun gan ló gbé ẹ̀sìn dúró òun náà ni an-nasiha kí náà ń pè ní an-nasiha tọ́mọ láti fi nasaha àwọn nǹkan tí wọ́n bá àwọn nǹkan tí lárúbá máa ń gbà lérò pẹ̀lú nasaha àwọn nǹkan tó pọ̀ díẹ̀ ni nasaha nígbà míì ọmọ wa bí máàna sọ́fà sọ́fà kí nǹkan mọ́ tẹ́lẹ̀rọ sọ pé nasaha qalbuhu aw nasaha al-asal ìtumọ̀ ní pé oyin náà mọ́ kó mọ́ kanga ọkàn rẹ̀ ọkàn rẹ̀ mọ́ gan wọ́n ní nasaha so lọ́lọ́wọ́ bá lè kẹ́ fi sọ pé túbú ila Allahi tawbatan nasuha so ní tawba tó jẹ́ sí pé la yusha'ibuha shay'un tó yẹ́ sí pé nǹkan kan ò ní rò papọ̀ mọ́ tawba yẹn tawba tí ó mọ kanga ní ọlọ́wọ́n bá àlekẹ́lá ní ìdílọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa tawba tó yẹ́ pé ẹ̀ṣẹ̀ ò ní rò papọ̀ mọ́ so ẹ́ rí pé níta fẹ́ fàyọ̀ ń pé kí nǹkan kó mọ́ òun ni nasaha nasaha àwọn lárúbá wọ́n tún máa ń túmọ̀ rẹ̀ sí arṣada wa wa'adha kíyàn tọ́yàn sọ́nà kíyàn ṣe wáàsí fún yàn kíyàn fún yàn ní irshad wọ́n ni nasaha mọ̀rọ̀pẹ̀lẹ̀ yẹn gẹ́gẹ́ ni nǹkan táwà gbà lérò bí báyìí alwa'adhu wal irshad wọ́n náà lágbà lérò pẹ̀lú an-nasiha lára tí wọ́n tí nasiha tó máa ń mú dání òun náà ni al-ikhlas al-ikhlas eléyìí náà òun náà ní ṣe pẹ̀lú kí nǹkan má nítorí pé al-ikhlas òun ní kó sí pé ká sí àfọ̀mọ́ àníyàn wa fọ́lọ́wọ́n ba iradatu wajhillahi subhanahu wa ta'ala bil ibada kó jẹ́ pé Ọlọ́run Ọba iradatu wajhillahi wahdahu subhanahu wa ta'ala bil ibada kó jẹ́ pé Ọlọ́run Ọba nìkan la gbà lérò nínú ibada tá ń ṣe nínú ọkàn wa ààfin kankan míì nínú àwọn àǹfààní àfikún tỌlọ́run Ọba mọ́ wọ́n ní akhlasa ó sì ikhlas ó fọ ìbáda rẹ̀ mọ́ fún Ọlọ́run Ọba kanga láì dá nínú ọkàn rẹ̀ nínú ìbáda tó ń ṣe fọ́lọ́run Ọba so an-nasiha takunu bi ma'na al-ikhlas ó máa túmọ̀ al-ikhlas so lára àwọn ìtumọ̀ tí an-nasiha tó máa ń tú lélẹ̀ báyìí ibadallah so ilé táwa fẹ́ ta fẹ́ mú ń bẹ̀ òun náà ni al-irshad wal-wa'id ìtọ́ra ẹni sọ́nà النصيحة بمعنى الإرشاد والوعظ أمر عظيم كما قلت سابقا إيه مو يسوساجو لك ànàsíhà tá a gbà lérò pẹ̀lú ànàsíhà tó yẹ pé ìtumọ̀ táwa gbà lérò pẹ̀lú ẹ̀ náà ni ìtọ́ra ẹni sọ́nà nínú àlámọ̀rí ẹ̀sìn ìṣewáàsí fúnra ẹni àlámọ̀rí kan tó yẹ pé tóbi inú ẹ̀sìn ni ó wá nínú kíkọ́kọ́ ti hadith ìsáájú torípò òun ló ná sábà òun ló bá nǹkan tí mò ń sọ lọ́wọ́ yìí mu hadith yìí hadith ẹlẹ́keje ni nínú al-arba'una an hadith Abu Ruqayyah tẹ̀mímù ibn eh, tẹ̀mímù ibn ausin dari radiyallahu anhu àwọn afáàní lẹ́yìn hadithu yìí a fẹ́ rí hadithu mi mọ́tí Abu Ruqayya tó gbà wá mẹ́yàtọ̀ fún hadithu yìí nìkan but hadithu yìí nìkan gbogbo ẹ̀sìn pátápátá ló kó sínú ẹ́ eh, alayhi madarul islam lórí ẹ̀ ni gbogbo islam rọ̀ kiri kálé lórí orí ẹ̀ ni islam ti ń lọ ti ń bọ̀ gbogbo islam parí síbẹ̀ anabi sallallahu alayhi wa sallam ló sọ nínú hadithu tí a fà wá abu ruqayya tamimu bin ausini dari tí wọ́n gbà wá látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam anabi sallallahu alayhi wa sallam sọ pé ad-dinu an-nasiha ad-dinu an-nasiha anabi ní ìta ń pè lẹ́sìn gangan ibi tó parí sí òun náà ni an-nasiha gbogbo ẹ̀sìn pátápátá an-nasiha ni so láwọn afáfi sọ pé hadith yìí gbogbo ẹ̀sìn ló kó sínú torí pa anábì sallallahu alaihi wasallam jẹ́ kó yá pé àdínú an-nasiha alito wà ń bẹ̀yẹn lil istighraq ó túmọ̀ sí pé gbogbo ẹ̀sìn yẹn o ó parí síbi kíni an-nasiha ó túmọ̀ sí pé an nǹkan tó tóbi ni nǹkan tó lágbára ni nínú alámọ̀rí ẹ̀sìn àwọn sọ̀hábà wá bèèrè pé qulna liman wọ́n ní an yìí tó sọ pé òun gan ẹlẹ́sìn yìí rẹ̀ ànábì tá láàmà sí nàṣíhà fún qala lillah wa li kitabihi wa li rasulihi wa li a'immatil muslimina wa 'ammatihim ànábì sallallahu alaihi wasallam wá kàrán àwọn sí nàṣíhà fún ànábì ní lillah nàṣíhà alákọ̀ọ́kọ́ tó ní agbára jù òun náà ni nàṣíhà tí ẹrú fẹ́ ṣe fọ́lọ́run ọba an-nasihatu lillahi subhanahu wa ta'ala kasi nasiha fọ́lọ́run ọba ẹni ẹlẹ́ẹ̀kejì táàtù sí nasiha fún òun náà ni tíra ọlọ́run ọba kasi nasiha fún tíra ọlọ́run ọba ẹlẹ́ẹ̀kẹta ẹ òjíṣẹ́ ọlọ́run ọba kasi nasiha fún ẹlẹ́ẹ̀kẹrin a'immatul muslimin àwọn tó jẹ́ aláṣẹ mùsùlùmí ká ṣe nàṣíhà pẹ̀lú wọn ẹlẹ́ẹ̀kẹrẹ ẹlẹ́ẹ̀karùn-ún òun náà ni àyàmẹ́tùlù mùsùlùmí gbogbo àwọn mùsùlùmí yòókù wá wátá àwọn márààrún wọ̀nyí lọ́wọ́ ní ọ̀nà tágbà ṣe nàṣíhà fẹ́ni kọ̀ọ̀kan wọn àbí tábà yẹ pé ànàṣíhà tu bi ma'na al-irshad ó ní ànàṣíhà tá sí fọ́lọ́n ba irú wá sí wùlẹ̀ fẹ́sí fọ́lọ́n náà irú wá sí wùlẹ̀ fẹ́sí fọ́lọ́n sáàmà wá sáàmà ṣe irshad ọlọ́wọ́n ba ni ẹni tí yẹn máa ń ṣe irshad lẹni tí ó mọ̀nà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́fẹ́ tọ́sọ́nà haṣa kásọ̀ pa fẹ́ẹ́ ṣe irshad fọlọ́wọ́n ba a jẹ́ pé nasiha tọ́lọ́wọ́n ba ni pé ká ṣe ikhlas fọlọ́wọ́n ba kò yẹ báyìí nísìn ká ṣe ikhlas fọlọ́wọ́n ba. ọ̀nà wo lágbà ṣe nasiha fún tírà Ọlọ́run ba òun náà ni pé ká ṣe tajiridu mutaba'a wa fún tírà Ọlọ́run ba jẹ́ pé nta tẹ̀lé òun náà ni tírà Ọlọ́run òun láàmú fi ṣèdájọ́ láàrin ara wa kò yé báyìí nísìn ọ̀nà tá a gbà sí nàṣíhà fún tírà ọlọ́run ọba nìyẹn bẹ́ẹ̀ náà làwọn ànábì ọlọ́run ọba òjíṣẹ́ ọlọ́run ọba ọ̀nà wọlé àgbà sí nàṣíhà fún òun náà ní kọjá sí pé gbogbo ntọ́lọ́run ọba àlékelá gbéran kájẹ́ ni tí ó sọ dákọ rẹ̀ tasdiquhu fima akhbara. gbogbo ntánàbí sallallahu alaihi wasallam bá fún fima amara gbogbo ntànàbí bá pa wá láṣẹ pátá ká máa tẹ̀lé à ń ṣe nasiha fanabi sallallahu alaihi wasallam nìyẹn wa tasdiquhu fima akhbara gbogbo ntànàbí bá fún wa ní ìrò ká jìnà sí àmì gbogbo ntànàbí bá fún wa ní ìrò ká nígbàgbọ́ sí ó bá láàká ìwà mú ta kò láàká ìwà àgbọ̀dọ̀ gbàgbọ́ ni wajtinabu ma naha anhu wa zajar

òun náà ni pé adamul khuruji alayhim agbọ́dọ̀ jáde lé wọn lórí wa ta'atuhum a sì gbọ́dọ̀ máa tẹ̀lé wọn wa adamu munabadhatihim agbọ́dọ̀ máa bá wọn fàṣí fàǹfà pa fẹ́ gba ìjọba lọ́wọ́ wọn wa alla nunabidha wa alla nunazi al-amra ahlah illa an taraw minhum kufran bawahan indakum allahi fi burhanun hadithu ibada bin somit ni tí n hadithu ibada bin samit ni naam nasiha ta ṣe fáwọn olórí òun náà ni pé a gbọ́dọ̀ máa tẹ̀lé wọn ẹ́ wa in ta'ammara alaykum abdun wa in ta'ammara alaykum abdun wa fi riwaya habashiyun ẹ́ so ẹ gbọ́dọ̀ máa gbọ́rọ̀ sí olórí yín lọ́rùn lẹ́nu kódà kan jẹ́ sí pé ẹrú ni wọ́n fi ṣe olórí ilé yín lórí àwọn ẹrú náà àwọn ẹrú tó tó wà yẹpẹrẹ jù ní Madina nígbà yẹn òun ni ẹrú tó bá wá láti Ethiopia Habasha àwọn black nítorí pé ìgbà yẹn nǹkan kan ń bẹ láàrin àwọn èèyàn tó ń pè ní at-tafriqatul unsuriyya tafdilul abyad ala aswad ń bẹ láyé ìdìsìn náà ká máa gbọ́lá fún funfun lórí dúdú àbí bẹ́ẹ̀ kọ́ ni so kódà kó jẹ́ pé ẹrú tó yẹpẹrẹ jù láàrin yín tẹ́ ẹ̀ máa ń fojú yẹpẹrẹ wò yẹn tó bá ti jẹ́ pé òun ni ó jẹ́ olórí lé lórí tó bá ti lè dé lórí báyìí ẹ gbọ́dọ̀ máa gbọ́rọ̀ sí lẹ́nu ẹ gbọ́dọ̀ máa gbọ́rọ̀ sí lẹ́nu kẹ́ máa tẹ̀lé ni ẹ́ so as wa ta'atu lil a'immati wa amiri al wa man waliya al wa ijtama'a an-nasu wa radu bihi ومن عليهم بالسيف وفي رواية ومن غلبه بالسيف حتى صار خليفة وسمي أمير المؤمنين قال الإمام أحمد رحمه الله تعالى من أصول السنة السمع والطاعة للأئمة أكبر ما أكبر سامو لوري لنو والطاعة أكبر ما تليوا أه أكبر ما تليواني أطيع الله وأطيع الرسول wa ulil amri minkum wa ulil amri minkum ìyẹn gbọ́dọ̀ máa tẹ̀ láṣẹ wọn so yíba nísìnyí so ọ̀nà ìgbà tá a gbà ṣe ìfẹ́ ká máa pẹ́ lórí àwọn kinní wọ̀nyí nítorí ọjọ́ ti lọ gan so ọ̀rọ̀ tá a dẹ̀ fẹ́ sọ yìí ọ̀rọ̀ tó tóbi ọ̀rọ̀ tó wúwo ni an-nasiha an-nasiha kódà iṣẹ́ tọ́lọ́wọ́n bá àlékẹ́lẹ́ gbélé gbogbo àwọn ànábì Ọlọ́run bá lọ́wọ́ nìyẹn ká wá ṣe nasiha fáwọn al-umma wa wá ṣe nasiha fáwọn al-umma kò yíba nísìn so alámọ̀rí tó tóbi ni débi wé kódà ìgbàgbé pé bí tá a bá dé ní báwo láyé ṣe nà sí àfáwọn olórí bẹ̀tí mo kàn díẹ̀ débi wípé nínú àwọn nǹkan mẹ́fà hadithu Abi Hurairah radiyallahu anhu àfáwà imam muslim àfáwà muslim gbà wá nínú sahihu wọn anábì sallallahu alaihi wasallam jẹ́ kó yọ wípé حق المسلم على المسلم situn ìwọ̀ tí mùsùlùmí ní lọ́rùn mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ tí ò gbọ́dọ̀ mọ́ fún hakù yìí ò gbọ́dọ̀ èèyàn gbọ́dọ̀ mọ́ fún mùsùlùmí ní hakù ẹ̀ ẹ́ so gbogbo àwọn tó bá ní hakù lọ́rùn wa a gbọ́dọ̀ fún wọn ní hakù wọn ọlọ́run anabi sallallahu wa ń ka àwọn hukuku mẹ́fẹ̀ẹ̀fà yìí àwọn ìwọ̀ mẹ́fẹ̀ẹ̀fà tí mùsùlùmí ní lọ́rùn wa yìí alákọ̀ọ́kọ́ òun náà ni an yusallima alayhi idha laqiyahu tẹ́ bá pàdé mùsùlùmí ẹ gbọ́dọ̀ sálámà sí ẹ sálámà sí mùsùlùmí ni nínú àwọn ẹwà ìsìláàmù ló wà nínú àwọn ẹwà tá fi mọ mùsùlùmí ni ká máa sálámà síra wa ẹ anabi sallallahu alaihi sọ pé wọ́n bi anabi léèrè wípé ayul islam afdol èwo ló lóore jù nínú àwọn iṣẹ́ islam anabi ní tut'imu ta'am ẹ máa fún àwọn èèyàn ló ń jẹjẹ àṣeyí tut'imu ta'am min afdoli a'mali islam nínú àwọn iṣẹ́ tó lóore jù tí yẹn máa ń ṣe nínú islam ni ká fún àwọn èèyàn ló ń jẹjẹ ká tó máa sọ àwọn aláwẹ̀ ẹ anabi ní tut'imu ta'ama wa taqra'u salama wa fi riwaya wa tuqri'u ọmọ lam ta'rif kó o máa sálámà sí gbogbo èèyàn ọmọ rí ọmọ rí o ẹ ẹni ẹ̀jẹ̀ máa wò pé sílẹ̀ ń wá sí lẹ́kṣọ̀ wa báyìí sílẹ̀ wá muhadara báyìí sílẹ̀ wá ń kírun ní jùmọ̀ àwa báyìí ẹ ti mọ àwọn tí ò kí ń sálámà sáwọn èèyàn ìgbà tí wọ́n dé táwọn wọ̀nyẹn dé ń ló di pé brothers àti brothers ò sálámà síra wọn mọ́ wàlọ́hì kánrin èèyàn lónìí tí bá pàdé ẹ̀ báyìí ẹ̀rú sì máa bà mí láti sálámà sí àmọ́ wá wùjọ ara báyìí wá wò pé ṣe ṣe ń bá sálámà sí yọ̀ dáhùn báyìí ẹ̀ wá wùra yín báyìí ẹ̀ wá wùra yín báyìí tẹ́yìn padà kọjá lẹ́gbẹ̀ẹ́ ara yín because irú irú àbùkù wo nìyẹn kéèyàn sálámà sí yẹn kó sì máa lọ bí sìgìdì so yẹ bá nísìn ó wá ti di pé <laughs> ẹ̀rọ máa bá yẹn nísìn tẹ́ bá rí wàláhì kódà tẹ́ bá rí yẹn tí èsè brọ́dà ara yóò túká láti láti sálámà sí ju kẹrí brọ́dà lọ because tẹ́ bá rí brọ́dà ẹ̀rọ máa bá yín pé sílẹ̀ yóò dáhùn sálámà báyìí ọlọ́run sílẹ̀ yóò ti bìlọ́ǹgì báyìí sáwọn gbogbo yẹn ní kèfèrí àfi jàmáà tí wọ́n nìkan ní mùsùlùmí ọlọ́run bá kó sànà wa wọ́n ni wọ́n ti wà mọ̀ létè yìí náà àbí subhanallah so kọ́lọ̀ bá lè gílá kó sànà wa so àwọn nìkan àti jama àwọn ní mùsùlùmí gbogbo ayé yòókù kèfèrí ni wọ́n wallahi alazim àwọn fírkọ̀ tó ní agbára so kìí ṣe nǹkan tí mo mọ̀ ń pa rẹ̀ ni mo ń sọ fún yín nǹkan tí mo mọ̀ dáadáa ni ilẹ̀ tó tojú mi sú ni ilẹ̀ tí ó tojú mi mọ́ ó tún tojú mi sú ni so èèyàn kankan wọlé sọ tán àkídà burúkú yìí fún mi so a mọ̀ bẹ̀rẹ̀ rẹ̀ alhamdulillah kìí ṣe nǹkan tí mo mọ̀ ni ń sọ so àdánwò ni ká mọ̀ ìyà púpọ̀ anábì ni wàtẹ́kọ̀rọ̀ ọ̀sálàmà aláàmà náà àrọ́fta ó mọ̀ yẹn rí ó mọ̀ yẹn rí ó mọ̀ sálámà sí kò yí bá ní sí nínú àwọn ọwọ́ tí mùsùlùmí nígbà nínú lọ́dọ̀ ara wọn nìyẹn kò sẹ́ni tí yàn sálámà sí tínú ní dùn sí yín àbẹ́ẹ̀kọ́ ni pẹ̀lẹ́ sẹ́ni tẹ́ hàn náà sálámà fún tínú ní bàjẹ́ sí tínú bí níbi sí yín torí pé nǹkan kan ni tó ìwọ̀ kan ni tó tóbi nínú riwaya mi nínú ẹgbà wa nínú hadithu kan anabi sallallahu alaihi sọ pé la tadkhulul jannata hatta tu'minu ẹ̀ lè wà aljanna àfìgbà bá ní iman iman ó mú ìwà aljanna ni walan tu'minu wala tu'minu hatta tahabu ẹ sì lè ní iman àgbàtí ẹ bá ń fẹ́ràn ara yín afala adullukum afala adullukum ila shay'in idha fa'altumuhu tahababtu Ànábì ní ṣé kí n fún yín ní irú nǹkan kan ṣé kí n júwe nǹkan kan sí yín ṣé kí n tọ́ka yín sí nǹkan kan tó pé tẹ́ bá ti ń ṣe tahababtu ìfẹ́ ó máa wà láàrin yín Ànábì ní afshu salama bainakum ẹ máa fọ́n sálámà ká láàrin ara yín àṣẹ sálámà yìí fọ́n sálámà ká ẹ́ so àṣẹ mavinnatul mahabba ni nǹkan tí máa ń fa ìfẹ́ ni so kọ́lọ̀ bá kó sànà wa nínú àwọn ìwọ mùsùlùmí nìyẹn anábì ní ẹlẹ́ẹ̀kejì idha da'ahu idha da'aka fa ajibhu idha da'aka fa ajibhu tí mùsùlùmí bá pè ọ́ kó dáhùn pé rẹ̀ tó bá pè ọ́ pé fún wa ọjọ́ walimatu ka ni àbọ́jẹ́ almaduba àbí almadaba ọ̀nà méjì náà ló lè tó bá pè ọ́ fún ó kàn ń lásán láì ṣe pé bóyá ṣe nǹkan kan ó kàn wọ́n pé ah, mo fẹ́ fáwọn èèyàn ló ń jẹjẹ ó wá pé èèyàn ẹ̀dà lóhùn àbó pè so ibà nísìn torí pé nínú àwọn ìjábà tó jẹ́ ọ̀ràn èèyàn lọ́wà anábì sallallahu alaihi wasallam ní ká dá mùsùlùmí lóhùn tó bá pè wá síbi àpèjẹ ẹ̀rùsàn kíánà aw nahwa ó jẹ́ àpèjẹ ìyàwó ni àbáwọn tó jọ inú àwọn tó jọ inú wọn ni al-aqiqa wà ẹ ní ẹ̀sìbẹ́ káàrí máa kalẹ̀ ọkọ̀ kan nítorí pé ń tọ́nà wà lẹ́gẹ́lá fún anábì sallallahu alaihi wasallam ní jawami'ul kalim kánàbí sọ̀rọ̀ ńláńlá kánàbí sọ̀rọ̀ ẹ̀yọ̀kan báyìí kó dẹ̀ kó ń tọ́kọ̀ kó kó sínú aw nahwa ó túnmọ̀ sí pé kìí ṣe walimatu nikah nìkan náà mọ̀ pè wá sí in tó tún jọrú ẹ̀ tàbí ń dúpẹ́ fọ́lọ́wọ́ wa ní kí ni o àkíkọ̀ tó bá pè ọ́ dá lóhùn ẹlẹ́ẹ̀kẹta òlélẹ̀ tá a wà ń bẹ̀ yìí idha stansahaka fansahhu tí mo sì ń bá bá ọ pé ṣe mi tọ́ mi sọ́nà gbà mí nímọ̀ràn fansahhu alẹ́bí ní ni kò ṣe kí ni kò gbà nímọ̀ràn inú àwọn ọwọ́ tí mùsùlùmí ní lọ́rùn wa ni ìdásítàn sọ́haka fàṣọ́hùhù wa ìdá àtọ̀sà fàhámìdàlọ́ha fàṣàmìtìhù tó bá wá sín tó sì alhamdulillah sí tashmit sọ pé yarhamukallah kó na sọ pé yahdikumullah wa yuslihu balakum ó di mẹ́rin wa ìdá maridọ̀ tó bá ń sàárẹ̀ fa'idhu lọ́bẹ̀ẹ́wò wà ìdá mata fattabi'uhu tó bá wá kú tó ń gbé lọ sí tẹ́ bí tó ti lọ sí tẹ̀lé òkú rẹ̀ dé tẹ́ so ibà nísìnyí náà ilé tó bọ́ sáàrin òun náà ni idha stansahaka fansahhu òun ẹlẹ́ẹ̀kẹta tí mùsùlùmí bá wà náà sí àwa sọ́dọ̀ rẹ̀ ẹ ẹ wá ṣe wá sí fún wa ẹ bá wa sọ̀rọ̀ lọ́wọ́ bá ẹ tọ́ wa sọ́nà ẹ gbà mí nímọ̀ràn anabi sallallahu alaihi wasallam ní ká ṣe nasiha fún alhamdulillah mo rò pé lè báyìí òun náà nìkan tí ó kó wájọ sí ibi báyìí a mú àṣẹ anabi sallallahu alaihi wasallam a mú iṣẹ́ nìyẹn bákan náà ojúṣe wa gẹ́gẹ́ bí mùsùlùmí láàrin ara wa òun náà là ń pè yìí afẹ́ ká mọ kí ìbò ṣe pàtàkì tó òun ló jẹ́ ká máa mú gbogbo àwọn àhàdíìsù yìí ló jẹ́ ká máa mú wa wá náà ẹ jẹ́ ká padà síbi tá a ṣe lọ òun náà ni wípé báwo láti ṣe nasiha fún àwọn a'immatul muslimin àti sàlàyé ẹ gbọ́dọ̀ gbàjọba lọ́wọ́ wọn yòókì ń gbàjọba lọ́wọ́ àìmà ṣẹ́ráwọn àìmà tí a wá gbọ́dọ̀ tí a máa tẹ̀lé àìmà yìí wọ́n jẹ́ mùsùlùmí o wọ́n jẹ́ mùsùlùmí o ó ti dọ̀rọ̀ yẹn ká máa tẹ̀ láṣẹ wọn nígbà tí wọ́n bá ti pa wá láṣẹ pẹ̀lú kíni kátàkùtọ̀ lọ́wọ́ so ibà nísìn gẹ́gẹ́ bí anabi musa alayhi salatu salam gẹ́gẹ́ bó ṣe ń tẹ̀lé àṣẹ ìjọba firaun kò yíba nísìn yìí so a máa fẹ̀bẹ̀ yẹn lójú púpọ̀ kò yíba nísìn so a gbọ́dọ̀ tẹ̀lé àṣẹ àwọn olórí a gbọ́dọ̀ gbàjọba lọ́wọ́ wọn kò yíba nísìn yìí illa an taraw minhum kufran bawahan àyàfi tẹ́ bá rí tá kó sí kófùrù tó clear indakum minallahi fihi burhanu tẹ̀sí lẹ́rìí látọ̀dọ̀ Ọlọ́run ọba ẹlẹ́rìí wípé kúfùrù nìkan yìí kúfùrù yẹn wá clear kì í ṣe kúfùrù tẹ́ máa lọ mọ́yàn lọ́rùn ní túláàsì kúfùrù tó clear tẹ́ ẹlẹ́rìí fọlọ́dọ̀ Ọlọ́run ọba tó yẹ bá nísìnyí ìgbà yẹn lẹ tó lè gbàjọba lọ́wọ́ pẹ̀lú ṣẹ́rùtò pẹ̀lú májẹ̀mú kó jẹ́ pé ẹ ní agbára torí pé democracy nínú kúfùrù tó clear ni àbẹ́ẹ̀kọ́ ni ṣùgbọ́n ẹ gbàjọba lọ́wọ́ wọn kí ló kò ságbára a wà ní al-asru al-makki a wà ní àsìkò anabi tánàbí náà wà ní maka lásìkò yìí irú àsìkò tánàbí náà wà ní maka rí àbí ẹ̀kọ́ ni tánàbí gbàjọba lọ́wọ́ àwọn ìjọba maka ọba àwọn sòṣèlú ẹ ọlẹ pósítà láìláì <laughs> ọlẹ pósítà kan bá wọn sòṣèlú kò sì jájọba gbà lọ́wọ́ wọn ń ṣe dáhàwà ni àsìkò táwà yìí àsìkò tíṣe kalalbani ní àsìkò at-tasfiya wat-tarbiya ẹ máa ṣe tẹ́síríyà yẹn ni pé ẹ máa fọ àwọn èèyàn mọ́kùn gbogbo tọ́lọ̀ ọba àlè pẹ́lẹ́ ọ̀fẹ́ kúfúrú ń bẹ lára àwọn èèyàn fọ̀ wọ́n mọ́kùn bẹ́ẹ̀ ṣírkù ń bẹ lára àwọn èèyàn láwùjọ wa ẹ àwọn èèyàn mọ́kùn bẹ́ẹ̀ bídà ń bẹ ẹ àwọn èèyàn mọ́kùn bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ ń bẹ tẹ́síríyà nìyẹn ẹ wá ṣe tẹ́rbíyà wọn ẹ̀ṣẹ̀ wá rí wọn lórí ìsìláàmù tọ́lọ̀ ọba àlè sallallahu alaihi wasallam lẹ́yìn tá a bá parí yẹn tán so la lè sọ pé àfẹ́ ẹgẹ́ bó jẹ́ pé gbàtà nàbí sallallahu alaihi wasallam dé Mẹdínà náà ṣe kí ni o ni wọ́n tó kò yé báyìí nísìn so ọ̀rọ̀ pọ̀ lórí yẹn so àmọ́ nǹkan tá a fẹ́ sọ ń sìn ní bá lọ́mọ̀ ni pé lásìkò yìí àkọ́kọ́ ni pé èèyàn kọ́kọ́ gbọ́dọ̀ jáde lé ìjọba mùsùlùmí lórí ìjọba kèfèrí náà wà ní èèyàn gbọ́dọ̀ jáde lé lórí illa àfitẹ́bá ní kúdìrọ̀ kìí ṣe agbára tẹ́ ń rò pé ní tẹ́ ní ìgbà míì èèyàn máa ń rò pé òun lágbára tí ò lágbára gbogbo wọn tó ju bọ́ǹbù tó lọ sápamọ́ sínú ilé ó lágbára tó lágbára ó bọ̀ tà ní ìyẹn jáde háàdì kọ́ lọ sínú kí lọ lọ sí nínú àpáta sáwọn kí lọ fẹ́ lọ sí àpáta ó tó jájá nìyẹn ẹ ẹ tí ẹ tí gbogbo àwọn eléyìí táwọn Boko Haram ń dá wa lálẹ́ káàkiri yìí tẹ́ lọ sá sínú yìí kí lẹ̀ ń wá <laughs> wàhálà gidi kò sí oore kan báyìí tó tà tibẹ̀ jáde wàláhì ju ìnira ń jẹ́ fún mùsùlùmí lọ àbí bẹ́ẹ̀ kọ́ ni ìjọba wọ́n rí ìjọba Maiduguri gbà ìjọba Borno sún wọ́n rí gbà bèlítọ́ gbà ti Nàìjíríà ẹ́ subhanallah wàláhì àwọn nǹkan tí ò bá làákàyè mú lélẹ̀ báyìí kò lè bá nísìnyí so ló fi jẹ́ sí pé ahlus sunnati wal jama'a wọn kì í ṣe jihad báyìí gbogbo nǹkan ló ní májẹ̀mú jihad ní ṣurut gẹ́gẹ́ bí ìrun náà ṣe ní ṣurut ni tí gbogbo àwọn ṣurut yóò bá sì pé jàgídíjàgan lè yẹn ṣe kọjá jihad tó yẹ lábala kan nìyẹn náà wà á mẹ́tìhìm ọ̀nà táwa gbà ṣe nàṣíhà fún àwọn ammatul muslimin ọ̀nà tó pọ̀ ni ìkannú ẹ̀ ní pé ká ṣe ìrìṣàdù wọn lọ sójú ọ̀nà tọ́lọ́wọ́n ba ká ṣe wáàsí fún wọn ká tọ́ wọn sọ́nà lọ sójú ọ̀nà tọ́lọ́wọ́n ba ẹlẹ́ẹ̀kejì ni pé gbogbo àwọn huquq àwọn ìwọ̀ tí wọ́n ní lọ́rùn wa ká pé fún wọn so yíba nísìnyí so ká pé fún wọn gbogbo àwọn ọ̀nà wọ̀nyí òun lágbà ṣe nàṣíhà fún àwọn àyàmẹ́tùlù mùsùlùmí so abẹ́lẹ́ wọn bá lè kẹ́lá kọ́lọ́ bá kí ó ṣe wá ní ẹni tí yóò mọ̀ ṣe nàṣíhà ẹni tí yóò mọ̀ rìn lójú ọ̀nà ìṣe nàṣíhà naam kálíbà mọ̀ pé ọ̀rọ̀ nàṣíhà yìí alámọ̀rí kan tó ẹ́ pé ó tóbi gan tabalawonu suratul a'raf suratul a'raf aya 65 nínú suratul a'raf na tàbí aya 62 nínú suratul a'raf anabi wa nuh alayhi salatu wassalam tó jẹ́ àkọ́kọ́ anabi Ọlọ́run ọba lórí ilẹ̀ àkọ́kọ́ òjíṣẹ́ Ọlọ́run ọba lórí ilẹ̀ kò ń sòun làkọ́kọ́ ànábì àmọ́ àkọ́kọ́ òjíṣẹ́ ọlọ́run ọba lórí rẹ̀ ó náà ni nabiyullahi Nuh alayhi salatu wassalam ànábì Nuh náà ṣe ó ṣe nasiha fáwọn àjọ rẹ̀ mo ní ká lọ wọnú suratu al-A'raf tá gbé láti bí aya 59 ọlọ́run ọba àlíkà sọ pé laqad arsalna Nuhan ila qawmihi ọlọ́run ọba àlíkà sọ fún ọlọ́run ọba ní laqad ọlọ́run ní pàápàá ibi báyìí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó lágbára ni lọ́dọ̀ àwọn oníbàlágọ̀ ọmọ ń pè ní al-inkari inkari ó ní ọ̀rọ̀ tó yẹ pé a kàn nípa pẹ̀lú irinṣẹ́ nǹkan kan nípa méjì àbí jù bẹ́ẹ̀ lọ a ní ibtida'i a ní tọ́lábí a dẹ̀ ní inkari lọ́dọ̀ àwọn oníbàlágọ̀ mẹ́tẹ̀ẹ̀ta ní bẹ́ẹ̀ ṣùgbọ́n eléyìí tá a fẹ́ lò báyìí ó inkari kéèyàn kan ọ̀rọ̀ nípa pẹ̀lú iṣẹ́ ìkan nípa méjì kí ni máa ń fà á ó ní pé tó bá yẹ pé ẹni tẹ́ ń bá sọ̀rọ̀ bá ń takò nǹkan tẹ́ ń bá sọ ń takò ẹ nìkan nípa pẹ̀lú nǹkan irinṣẹ́ kankan nípa ẹ̀yọ kan tó bá jẹ́ pé ẹni ń ṣe iyèméjì ni tó bá yẹ pé kọ́tà kọ́bẹ̀t ń ṣe iyèméjì lórí pé ṣe kí ni àtòdodo ní ṣe àbòdodo kọ́ ìgbà yẹn lẹ́ lo tọ́lá bí ẹ lò pẹ̀lú ẹ kan nǹkan yẹn nípa pẹ̀lú iṣẹ́ kankan nípa ẹ̀yọ kan àmọ́ tí ò bá takò rárá kò tiẹ̀ gbọ́ rí sàgbé èèyàn tí o gbọ́ nǹkan rí tẹ́ bá ṣe ń kó sílà káyẹ̀ rẹ̀ náà ni ó mọ wọlé ẹ má wulẹ̀ ló nǹkan kan tẹ́ fi nǹkan kan nípa tọ́l ìyẹn ìtìdá ilé lò ẹ̀kan máa sọ̀rọ̀ lọ́bẹ̀ yóò mọ̀ gbà. àmọ́ níbí báyìí káàdì bá ń bọ́rọ̀ yẹn ṣe lágbára tó ọlọ́ni lákọ̀d láàmù yìí láàmù kọ́sàm ni mo wà tó àtúnlẹ̀ kọ́sàm ọlọ́run bá ń E ìsàtakò fáwọn tí bá ń ta kó lè bá máa jẹ́ ìsàtakò fáwọn tí bá ń ta kọ̀rọ̀ náà ọlọ́wọ́n bá ní ní pàápàá wọ ọlọ́wọ́n bá lékelé ara nàbì Nuh ila qaumi ara sáwọn ọjọ́ ẹ̀ ara nàbì Nuh sáwọn ọjọ́ rẹ̀ faqala ya qaumi i'budullah ọlọ́wọ́n bá nígbà tá nàbì Nuh ó bẹ̀rẹ̀ sí máa jíṣẹ́ tí ó bẹ̀rẹ̀ sí máa jíṣẹ́ kí ló fáwọn ọjọ́ rẹ̀ i'budullah tawhid ló fi bẹ̀rẹ̀ ẹ máa sin Ọlọ́run ọba nìkan eléyìí ni dáẹwà ahlùsúnnàtí wal jama'a dáẹwàtul anbiya war rusul ìpẹ̀pẹ̀ àwọn annabi Ọlọ́run ọba nìyẹn ká bẹ̀rẹ̀ láti bí tawhid u'budu Allaha anabi Nuhu pé àwọn ìjọ rẹ̀ pé máa jọ́sìn fọ́lọ́run ọba nìkan ma min ilahin ghayruhu ẹ ní ìláhù mi ay al-ma'bud ẹ ní ẹlòmí tó tọ́ láti máa jọ́sìn fún kéèsè kó ń ṣe nafi wujudil ilah kéèsè kó ń tó ó ń ṣe ó ń takò wípé wọn lẹ́lòmí à ah, wọ́n ní Izza náà wọ́n ní Lat abẹ́ẹ̀kọ́ ni wa qalu la tadharunna alihatakum wa la tadharunna waddan wa la suwa'an wa la yaghutha wa ya'uqa wa nasra gbogbo àwọn tí wọ́n ń sìn lélẹ́yìí kò ń ṣe pé lànàbí nuhu ni wọ́n ní ànàbí nuhu mọ̀ kó wọ́n ní náà lọ́nà bá fi gbé òun dìde sí wọn ṣùgbọ́n nẹ́fíù ti ń ṣe nẹ́fíù pé wọ́n tọ́ bẹ́ẹ̀ ẹ̀ lẹ́lòmíì tó tọ́ tó yẹ tó lẹ́tọ̀ọ́ kẹ́ ẹ máa jọ́sìn fún bíi haqqin ẹ ẹ lẹ́lòmíì tó yẹ kẹ́ ẹ máa ṣerú ìbáàdà yìí fún ghayruhu tó yàtọ̀ fọ́lọ́wọ́n ọba nìkan inni akhafu alaykum adhaba yawmin azim ó ní mo wá ń bẹ̀rù lẹ́yìn lórí tẹ́ ẹ̀ bá lọ gbọ́ nàṣíhà tí mo ń ṣe fún yín akhafu alaykum adhaba yawmin azim mo ń bẹ̀rù kí ìyà ọjọ́ tó tóbi má lọ jẹ ìjọjọ́ gbé kìyàmà tẹ́ lọ jáwọ́ qala al-mala'u min àwọn ìjọ kan àwọn ìjọ tó gbẹ́rù gbọ́n nínú ìjọ anábì Nuh alayhi salatu wa salam sọ wípé inna lanaraka fi dalalin mubin inna lanaraka dájúdájú àwọn rí ọ àwọn náà kàn nípa pẹ̀lú irinṣẹ́ kankan nípa méjì torí pé ànábì Nuhu ń takò wọ́n pé òun sí nínú olóhùn òsí nínú àánú wọ́n wá ní inna lanaraka fi dalalin mubin a rí ọ láì síyè méjì ń bẹ a rí ọ pé inú àánú tó fojú hàn ló náà ibi táwọn fẹ́ lò ní pé qala ya qawmi laysa bi dalalatun walakinni rasulun min rabbil alamin anábì Nuhu wọ́n sọ fún wọn pé ẹ̀yin jọ mi laysa bi dalalatun kò sí ànú lára mi èmi ẹsẹ̀ ní ànú walakinni rasulun min rabbil alamin àmá ò jíṣẹ́ mọ jẹ́ sí yín látọ̀dọ̀ ọlọ́wọ̀n bàbá gbáńláyé ubalighukum risalati rabbi ubalighukum risalati rabbi mo ń múdé góńgó mo ń múdé tí gbọ́ risalat àwọn ìfiránṣẹ́ ọlọ́run ọba mi sí yín ubalighukum risalati rabbi wa ansahu lakum wa ansahu lakum mo dẹ̀ ń ṣe nàṣíhà fún yín mo ń tọ́ yín sọ́nà mo ń ṣe wáàsí fún yín so ó túmọ̀ sí pé anábì Nuhu náà alayhi salatu salam kí ló ṣe fáwọn ọjọ́ rẹ̀ nasiha wa ansahu lakum mo ṣe nasiha fún yín wa a'lamu minallahi ma la ta'lamun èmi dẹ̀ mọ̀ nípa ọlọ́run ọba lọ́dọ̀ ọlọ́run ọba ntọ́lẹ̀ wá látọ̀dọ̀ ọlọ́run ọba mọ́lá ta àlàmù ń tẹ́yìn ọmọ mo nímọ̀ rẹ̀ tẹ́ ẹ̀ bá lọ jáwọ́ mo mọ̀ ntọ́lẹ̀ wá látọ̀dọ̀ ọlọ́run ọba sí i wà á àlàmù minallahi mọ́lá ta àlàmù so báyìí jẹ́ anábì Nuh alayhi salatu salam nígbà tí ó ń ṣe kíni o nígbà tó ń ṣe nasiha fún àwọn ìjọ rẹ̀ náà bẹ́ẹ̀ lànàbì Salih alayhi salatu salam náà ànàbì Salih alayhi salatu salam náà òun náà ṣe nàṣíhà fún àwọn ìjọ tiẹ̀ náà àmọ́ àwọn ìjọ tiẹ̀ náà wọn gbọ́ nàṣíhà eléyìí báyìí ó wà nínú suratul A'raf aya 76 nínú suratul A'raf ànàbì Salih alayhi salatu salam ìgbà tọ́lọ́ ọba àlékílá ń sọ̀rọ̀ rẹ̀ fún ọlọ́wọ́n bá alékẹ́lá jẹ́ kọ́wàá wípé anábìnú anábì Salih alayhi salatu salam ó sọ fáwọn ọjọ́ rẹ̀ wípé òjíṣẹ́ ọlọ́wọ́n bá lòun jẹ́ sí wọn kí wọ́n sì tẹ̀lé òun lórí àwọn nǹkan tó ń mú wá fún wọn naam anábì Salih wọ́n sọ fún wọn wípé àwọn tó gbà fánábì Salih wọ́n ní qalu inna bima ursila bihi mu'minun wọ́n ní dájúdájú àwa jẹ́ olùgbàgbọ́ sí nǹkan tí wọ́n fi rán anábì Salih níṣẹ́ sí wa qala alladhina istakbaru àbáwọn tí wọ́n ṣe ìgbéraga sí ìtẹ̀lé òfin ọlọ́run bá tọ́lọ̀ bá rí káfíra àwọn anábì anábì wọ́n ní kafirun ń tẹ́yìn lẹ́yìn ìgbàgbọ́ yẹn àwa ṣe sí àwọn ìgbàgbọ́ فعقروا الناقة وعتوا عن أمر ربهم àmì ọlọ́wọ́ bá ràkúnmí abo tí wọ́n bèèrè lọ́wọ́ ànábì sọ́ọ̀lì kó mú jáde inú àpáta wọ́n gún pa wọ́n sì ṣe kí ni wọ́n tayọ àṣì ọlọ́wọ́ bá wọn wọ́kọ́ọ̀lù yá sọ́ọ̀lì wọ́n sọ pé ìrẹ sọ́ọ̀lì tí náà bí máa tọ̀ ìdùnà ìyá ọlọ́wọ́ tó ń promise wa pé yóò jẹ́ kọ́ máa ṣẹlẹ̀ nísinsìn má wulẹ̀ promise wa pé gbogbo ọjọ́ iwájú tó ń sọ yẹn ó ti jìnnà ju ìsinsìn ni ọjọ́ máa ṣẹlẹ̀ jẹ́ máa ṣẹlẹ̀ jẹ́ máa sọ̀kalẹ̀ báyìí ìyà ìyà ni in kunta minal mursalin tó bá yẹ pé òótọ́ lọ́nà bá bá ń ran òun sẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ bá rẹ kí ìyà ń sọ̀kalẹ̀ báyìí nígbà fa akhadhatuhum ar-rajfatu fa asbahu fi diyarihim jathimin ọlọ́wọ́ bá lè kí ọlọ́run ọba àlékẹ́lá milẹ̀ ọlọ́run ọba mímọ́ wọn kò yí báyìí nìsín ọlọ́run ọba milẹ̀ ní milẹ̀ tó lágbára mọ́ wọn débi wípé gbogbo pátá asfahu fi diyarihim jafimin gbogbo wọn pátá wọn parẹ́ sínú ilé wọn so yí báyìí nìsín yìí wọ́n jẹ́ tó yẹ sí pé ilẹ̀ gbé wọn mì báyìí ọlọ́run ọba àlékẹ́lá sọ pé fatawalla anhum wa qala ya qawm anabi nu anabi sol anabi solih ó wá gunri kúrò lọ́dọ̀ wọn wa qala ya qawmi laqad ablagtukum risalata rabbi ó wá ń sọ fáwọn ó wá ń sọ fáwọn ìjọ rẹ̀ pé ẹ̀yin ìjọ mi ní pàápàá mo ti mú dé ti gbọ́ yín o mo mú dóńgógó dọ́dọ̀ yín o mẹ́sẹ̀jì ọlọ́run ọba mi wa nasahtu lakum wa nasahtu lakum mo dẹ̀ ṣe nasiha fún yín walakinna an-nasa ولكن ولكن لا تحبون الناصحين ولكن لا تحبون الناصحين ṣùgbọ́n ẹ nífẹ̀ẹ́ ẹni tí bá ń tí bá ń tọ́ yín sọ́nà ẹni tí bá ń ṣe wáàsí fún yín ọ̀tá lẹ̀ máa ń mú ǹjẹ́ bẹ́ẹ̀ kọ́ làwọn ìjọ tiwa náà ṣe rí báyìí walakin la tuhibbuna an-nasihin tẹ́ bá fẹ́ ṣe wáàsí fáwọn èèyàn báyìí áà fáfáà máa ṣe wáàsí fún wa ọ̀ṣẹ̀ wáàsí ẹ̀yìn bẹ̀rẹ̀ gbogbo nǹkan lẹ́ẹ̀mọ́ sọ ní wáàsí ti gbogbo àwáàsí lẹ́ẹ̀mọ́ ṣe fún ìyàwó ma sọ mi dọmọ náà mùsùlùmí lè mi náà sọ ẹ má ṣe wá sí ẹ má ṣe wá sí kankan lẹ́mọ́sà ẹ má ṣe ah, wá sí báwo ìyẹn má gbọ́ wá sí ni wallahi ìyẹn má gbọ́ wá sí ni so àmọ́ tó bá ti di pé ká sí ẹ má sí ẹ ah subhanallah so ọkàn yẹn ti lé nìyẹn ìyẹn ti kó sínú ìrọ ìgúnrí kúrò níbi díkìrù ọlọ́wọ́n ọba nìyẹn kúrò níbi ìrántí ọlọ́wọ́n ọba kúfùrù ni kọlọ̀bà alayhi salatu salam so tó yẹ pé òun náà ṣe nàṣíhà fún àwọn àlùmọ̀ rẹ̀ now eléyìí báyìí náà tabatun àwọn onú suratul A'raf àyà 93 àtúnbárùn kan tuntun jọba yìí náà àbá ń bẹ̀ nípa anábì wa Shu'aibu lélẹ́yìí anábì Shu'aib alayhi salatu salam naam àwọn anabi ẹjọ anabi Salih ọlọ́mọba anabi Shu'aib ọlọ́mọba ní gíláńbọ̀ ọ̀rọ̀ tí wọn náà bọ̀ ọlọ́ni fatawalla anhum fatawalla anhum faqala ya qawmi laqad ablaghtukum risalati rabbi wa nasahtu lakum anabi anabi Shu'aib ń sọ fáwọn ẹjọ rẹ̀ pé wa nasahtu lakum mo tọ́ yín sọ́nà mo ṣe wá sí fún yín ẹ gbọ́ ẹ fa kayfa asa ala qaumin kafirin báwo wá ní ṣe máa banújẹ́ lé àwọn ìjọ kèfèrí tọ́lọ́run bá ìlékẹ́lá parun bó ní ṣe máa banújẹ́ lé yín lórí mo wí fún yín ẹ gbọ́ ni lẹ́yìn tọ́lọ́run pa wọ́n run tán nìyẹn o wọ́n sọ fún wọn pé ẹ̀yin aláìgbọ́rọ̀ sẹ́ríbi tọ́rọ̀ yín já sí báyìí èmi ò lè káànú yín èmi ò lè banújẹ́ lé yín lórí o dèdè ìyàtọ̀ tọ́ sí yín gẹ̀lọ́run bá ìlékẹ́lá fi jẹ́ yẹn torí bẹ́ẹ̀ kí ni mo deliver message ọlọ́run ọba fún yín ní pípé mo dẹ̀ ṣe nàṣíhà fún yín ẹ gbọ́ ni kò rí báyìí nísìn wà nasahtu lakum a jẹ́ sí pé téèyàn bá gbọ́ nàṣíhà téèyàn bá gbọ́ nasihatu nasihin téèyàn bá gbọ́ ìtọ́sọ́nà àwọn olùtọ́sọ́nà èèyàn parun gẹ́gẹ́ báwọn ìjọ tó ṣáájú náà ṣe parun ni kọ́lọ̀ kó sànù wa àìmọye èèyàn lónìí tó wáyé pé àìgbọ́mọ̀ràn lẹ́nu àwọn olùmọ̀ràn ńlọ kó parun bá dóni débi tó débi tó parun dé lónìí àbí ẹ̀kọ́ ni kí yẹn mọ gbọ́ márùn ẹlòmíì ti parun kódà lórí àlámọ̀rí ayé àbí ẹ̀kọ́ ni ẹlòmíì ti da ẹdun arin ilẹ̀ lónìí nítorí pé kò gbọ́ márùn àwọn tí wọ́n ń fún ní márùn lórí àlámọ̀rí wo ìfẹ́ gbogbo sí ayé rẹ̀ àbí ẹ̀kọ́ ni ẹlòmíì ń gé kàbámọ̀ lónìí báyìí ó ti bọ́ ọmọ lọ́wọ́ ń gé kàbámọ̀ pé ẹ́ wọ́n dẹ̀ ké fún mi o wọ́n dẹ̀ ké fún mi o ó túmọ̀ sí pé àṣì ẹni tán bá kìlọ̀ fún tán bá ṣe nà sí àfún tí ò bá gbọ́ irú wọn báyìí wọ́n máa ń gé kàjẹgbẹ̀yìn ni ìparun máa ń dé bá wọn ni kò yé báyìí ní sí khasara ó lè jẹ́ khasara tilé ayé ó lè jẹ́ talqiyama kọ́nà balẹ̀ ilẹ̀ kó sànù wa ló fi jẹ́ pé gbogbo àwọn tán nẹ́bí àwọn nẹ́bí ọlọ́wọ́ báyìí tán ṣe nà sí àfún nígbà tán gbọ́ nà sí àkílò ṣẹlẹ̀ sí wọn wọ́n parun wọ́n parun ni sùkọ́nà balẹ̀ ilẹ̀ kí ó má ṣe wá ní ẹni tí ò ní gbọ́ nà sí àfún kọlọ̀bà lẹ́kẹ́lá kí ó mọ́ sí wá ní ẹni tí ó parun náà ilé ìjẹta anábi shu'aib àti mọ́ta anábi nuhiwa anábi salih anábi shu'aib náà tún lé báyìí náà nínú suratu tawba ọlọ́wọ́ba lẹ́kẹ́lá ń sọ̀rọ̀ nípa nǹkan tó ní sí pẹ̀lú nasiha bí 91 ọlọ́wọ́ba lẹ́kẹ́lá ní laysa ala ad-du'afa laysa ala ad-du'afa wala ala al ليس على الضعفاء ولا على المرضى ولا على الذين لا يجدون ما ينفقون حرج إذا نصحوا لله ورسوله ما على المحسنين من سبيل فالله غفور رحيم الله بني ليس على الضعفاء الله ni kò sí fún àwọn tí wọ́n jẹ́ ọ̀lẹ tí wọ́n wala ala al marda bákan náà kò fún àwọn tó jẹ́ aláàárẹ̀ wala ala alladhina la yajiduna ma yunfiqun bákan náà kò sí ẹ̀ṣẹ̀ fún àwọn tí wọ́n ní tí wọ́n fẹ́ ná haraj kò sí ẹ̀ṣẹ̀ fún wọn laysa ala ad-du'afa'i wala ala al-marda wala ala alladhina la yajiduna ma yunfiquna harajun wọ́n bá lọ sí jihad tí wọ́n lọ àwọn afọ́jú du'afa ni wọ́n àwọn arọ du'afa ni wọ́n àti bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ nínú àwọn tó pé wọ́n ní agbára wọ́n ní kúwà wọ́n ní agbára ti tara láti ṣe jihad sí yọ̀nà lọ́wọ́n bá àbí ẹ̀kọ́ ni àbáwọn tí ń sàárẹ̀ ẹ̀ tí ń sàárẹ̀ ọ̀lágbára ti jihad àbọ́lágbára ni kò lágbára bákan náà àwọn tí wọ́n rí tí wọ́n ná láti mú lọ sí ojú ọ̀nà lọ́ọ̀bá láti mú lọ sí jihad ọlọ́ni kò sẹ́sẹ̀ fún wọn o idha nasahu lillahi wa rasuli nígbà tó bá ti jẹ́ sí pé wọ́n ṣe ikhlas wọ́n pé ọkàn wọn nínú ọkàn wọn wọ́n ní ikhlas sọ́lọ́wọ́ bá pé àwọn fẹ́ ṣe nǹkan yẹn ọlọ́run fún wọn lágbára àbẹ́ẹ̀kọ́ ni wọ́n dẹ̀ ṣe nasiha fún nẹ́bì wọ́n júlù tọ́sà nẹ́bì sallallahu alaihi wasallam wọ́n fẹ́ tẹ̀lé nẹ́bì anábì ní ẹ̀ẹ̀rin ìrìn àjò kan àbí kẹ́ ẹ kọjá níbi valley kan ẹ́ níbi àyè tó jí kòtò kankan ẹ̀fọ́ bọ́sọ́jì kejì illa kanu illa kanu ma'akum àbí kọ́ yẹ́pá wọn táwọn wúyì wọ́n wà pẹ̀lú yín habasahumul marad anábì ní tí òjé kan lè wá òun náà ni pé àìsàn ló dì wọ́n mọ́lẹ̀ inú anábì wọn tẹ̀síwájú anábì ní ẹ̀ wá ní sìn kankan illa sharakukum fil ajr àfikọ́ jẹ́ pé wọ́n àwọn náà kẹgbẹ́ pẹ̀lú inú ládá bẹ́ẹ̀ bá sí ń ládá àwọn náà mọ̀ ni nítorí pé sincerely wọ́n fẹ́ ṣe wallahi ọlọ́run balẹ̀ kẹ́lá ní ọ̀yọ̀ǹda fún wọn àìsàn ló dì wọ́n mọ́lẹ̀ àìlágbára ló dì wọ́n mọ́lẹ̀ bọ́ ṣe wà nínú ilé yẹn ìbànújẹ́ ń bá wọn pé ha ọlọ́run káwa náà sì dápé báyìí káwa náà lágbára báyìí káwa náà tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam lọ́sọ́jú ogun naam idha nasahu lillahi wa rasuli tán bá ti ṣe nasiha fọ́lọ́wọ́ bá nasiha mi báyìí sẹ́ pé bí máa ń pé tó bá ṣe ikhlas fọ́lọ́wọ́ bá àtànẹ́bì sallallahu alaihi wasallam tó ṣe ikhlasu ikhlasu ibada fọ́lọ́wọ́ bá tó ṣe ikhlasu mutaba'a fanabi sallallahu alaihi wasallam torí pé ikhlasu méjì náà la lè ṣe a lè ṣe ikhlasu ibada fọ́lọ́wọ́ bá a lè ṣe ikhlasu mutaba'a anabi nìkan lágbọ́dọ̀ máa tẹ̀lé ikhlasu mutaba'a ni anabi nìkan lágbọ́dọ̀ máa tẹ̀lé kò yí báyìí nísìn so tó bá ti ṣe léyìí báyìí fọ́lọ́wọ́ bá àtànẹ́bì sallallahu kò sí jìyà fún wọn náà nínú àwọn ẹ̀rí tí ó tó wá again òun náà ni aya tó wá nínú suratu hood. aya 34 nínú suratu Hud ọlọ́wọ́n bá alikira sọ pé ìgbà tí àwọn ìjọ anábì Nuh wọ́n sọ pé qalu ya Nuh qad hadaltana fa aktharta jidalana qad jadaltana قالوا يا نوح قد, قد جادلتنا فأكثرت, فأكثرت جدالنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين àwọn ìjọ anábì sọ anábì nuh alayhi salatu salam wọ́n ní ìrẹ nuh a gbogbo eléyìí tó ń sọ yìí a ó ti pọ̀ tó ti ń wí ó ti bá wa jiyàn lọ́pọ̀lọpọ̀ lórí pé a parun tí a bá já ọkọ̀ mi tá ń ṣe yìí ó sì máa ó sì pọ̀ lẹ́ni tí ń wí eléyìí báyìí ní gbogbo ìgbà gan ẹ kọ̀dìjà deltana ó bá wa jiyàn lọ́pọ̀lọpọ̀ pa fàkítàrítà jìdá lánà ẹ ó sì pọ̀ lẹ́ni tí ń bá wa jiyàn yìí fatina bí máa ta ìdùnà eléyìí náà ti tó gbogbo à ń janu yìí ti tó gbogbo ìyá ọlọ́run tó ní ọ̀sẹ̀ lẹ́yìn máa sọ fọ́nà mi kọ́ mọ́ báyìí àfẹ́nu òṣì máa ó ti pẹ́ tó ti ń sọ ó ti pẹ́ ó ti ń tẹnumọ́ púpọ̀ jù ó ti yẹ kí kínní náà dé látijọ́ yìí náà irọ́ ló ń pa ọkùnrin yìí ọlọ́run ní àkàndí ó fi jẹ wá tó ń sọ fún báyẹn in kunta mina sadiqin tó bá yẹ kó òdodo ló ń sọ jẹ́ ọmọ ṣẹlẹ̀ qala innama ya'tikum bihi Allahu astaghfirullah alazim qala innama ya'tikum bihi Allahu in sha'a wa ma antum bimu'jizin kọ́ọ̀l anábì Nuhu wọn sọ fún pé innama ya'tikum bihi Allah ọlọ́run ọba ní òmùwá fún yín kìí sèmi insha'a tó bá wù ẹ́ ọlọ́run ọba ní òmù nǹkan yẹn wá látọ̀dọ̀ rẹ̀ insha'a tó bá wù bẹ́ẹ̀ láti ṣe bẹ́ẹ̀ fún yín ẹ́ wa ma antum bi mu'jizin ẹ̀ sì lè bọ́ lọ́dọ̀ ọlọ́run ọba tí ìyà ọlọ́run bá dé nígbà tó bá ti wù ọlọ́run ọba ọ sọ fún pé wala yanfa'ikum nushi in aradtu an ansaha lakum tí n bá tiẹ̀ fẹ́ tọ́ yín sọ́nà ìgbà mo fẹ́ ṣe wá sí fún yín kò lè ràn yín ẹ̀yin ẹ̀yin ìjọ lọ́kàn líle yìí in arọ́tù an ansah lakum tí n bá tiẹ̀ fẹ́ ṣe nàṣíhà fún yín gan nàṣíhà mi ò lè ṣe yín láǹfààní in kana Allahu yuridu an yughwiyakum an yughwiyakum in kana Allahu yuridu an yughwiyakum tó bá yẹ kọ́ lọ́wọ́ bá lè kíra tó bá fẹ́ sọ yín nù kò sí bí n ṣe lè ṣe wá sí fún yín tó kò lè ràn yín huwa rabbukum òun ni rabbu yín òun ni ń darí àlámọ̀rí yín wa ilayhi turja'un ọ̀dọ̀ rẹ̀ náà láti padà sí so eléyìí báyìí ó ń sọ̀rọ̀ nípa nasiha fún wa naam eléyìí báyìí jẹ́ ṣókí nínú àwọn aya tọ́lọ́wọ́ bá lékí láti ń sọ̀rọ̀ nípa nasiha so a ti sàlàyé lẹ́ẹ̀kan nípa aya tọ́lọ́wọ́ kò yí bá nísìnyí ká ṣe tawba kí ó mọ́ pátápátá kí gbogbo àwọn májẹ̀mú tawba kó pé lára tauba wa sùn lára nasiha ni naam ibadallah lẹ́yìn tá ti mọ gbogbo àwọn eléyìí báyìí náà tàbá wa fẹ́ ṣe nasiha fúnra wa tàdẹ̀ ti mọ̀ pé haqqu ara wa ni tàbá bí wá lèrè láti ṣe nasiha fún wa tọ́mọ̀ yáwá bá bí wá lèrè ká ṣe nasiha fún agbọ̀rọ̀ ṣe nasiha fún àwọn nasiha wò lágbọ̀rọ̀ ṣe fúnra wa ní gbogbo gbà nasiha tá a máa ṣe fúnra wa òun náà ni kó jẹ́ sí wípé ká máa ṣe nasiha fúnra wa láti máa bẹ lórí ìlànà sunna lórí ìlànà tọ́lọ́ọ̀ba nítorí wípé gbogbo ìbáàdà tí èèyàn bá ń ṣe tí ò bá ní istiqama tí ò bá ní ìdúró ṣinṣin lórí ìbáàdà yẹn wallahi ìbáàdà tí ò wúlò ní ọlọ́pàá ló fi jẹ́ sí pé nínú suratul Fatiha tá a máa ń ké lójoojúmọ́ yẹn ní àyímáyé ìgbà ó kéré tán fẹ́ni tí ò bá yẹn náà fílà yóò kí suratul fatiha nígbà 17 lójúmọ́ àbí ẹ̀kọ́ ni tí yàn bá ní yẹn náà fílà ọlọ́mọ́síwá báwọn dẹni tí ó máa ké suratul fatiha nígbà 17 lásán lójúmọ́ ọlọ́njá lè máa ké jù bẹ́ẹ̀ lọ because kí yàn máa kírun ọ̀ràn yẹn lásán kọ́ máa yẹn náà fílà irú ẹni báyìí bí ìgbà pé ó ń dun rẹ̀ ní ládá tó pọ̀ ní bí ìgbà pé èèyàn máa mọ̀ ó ń bu rẹ̀ ní máàkì dànù ni now àmọ́ mùsùlùmí tó bá wà nípò pé ìdá ahlaltul halala wa haramtul harama ẹ́ tí n bá ti ṣe halali ní halal tí mo ṣe haramu ní haram ìdá sallaytul maktubata tí n bá kírun wákàtí mara àrùn mi tí ìyẹn náfílà kún wa ahlaltul halala tí mo ti ń ṣe gbogbo halal ọlọ́ọ̀bá ní halal gbogbo ẹ̀tọ́ ọlọ́ọ̀bá ní mo gbà pé halal ni wa haramtul harama tí mo dẹ̀ jìnà sí gbogbo àwọn èèwọ̀ ọlọ́wọ́n ọba ṣé màá wà àlìjẹ́nà arábìnrin bẹ́ẹ̀ ni ọ wà àlìjẹ́nà tó bá ti sọ́gbọ́ àwọn kan tó wí sáfù táwọn kan wà nù ọlọ́run mọ́ sàwà báyìí ọlọ́run jẹ́ kí àwa jẹ́ ni tó yẹ pé yóò tayọ wúrú àwọn pò báyìí náà àmọ́tẹ́yìn bá wà nínú sọ́fù yẹn náà tó sì mẹ́ntẹ́ni ẹ̀ tí ó jáde kúrò lórí sọ́fù yẹn yóò sì là lọ́dọ̀ ọlọ́wọ̀n bá gẹ́gẹ́ bá nẹ́bí sallallahu alaihi wasallam sọ èyàn máa ń ké suratul Fatiha ó kéré jùlọ lẹ́ẹ̀mẹ́tàdínlógún lójúmọ́ a máa ń sọ nǹkan kan bẹ̀ tó pàtàkì torí pé ọlọ́wọ̀n bá sọ pé inú hadithul qudsi yóò ní qasamtu as-salata bayni wa bayna abdi nisfayn mo pín suratul Fatiha as-salah mẹ́ẹ̀ suratul Fatiha ni lọ́lọ́wọ̀n bá gẹ́gẹ́ gbogbo nǹkan kó ìjẹ́sí pé nǹkan yọkan la gbà lérò nínú iṣẹ́ gbogbo yẹn ẹ rí pé àsọlá ìtànṣe ń bẹ pọ̀ abẹ́ẹ̀kọ́ ni nínú ẹni fatiha ń bẹ nínú ẹni fatiha wà ọlọ́run wa adékẹ́lá wá pé gbogbo ìrun ní ọwá pé gbogbo fatiha ní sọlá tó ìyẹ́ gbé sọlá kọ̀mọ́ lórí fatiha nìkan ọlọ́run wa adékẹ́lá fi gbọ́lá fún suratul fatiha ni nínú àwọn asmaul fatiha àwọn asmaul suratul fatiha ni àsọlá ọlọ́run ní èmi ọlọ́run wa adékẹ́lá pín suratul fatiha sí méjì láàrin ẹrú mi nínú pín ẹrú nínú pin ẹrú náà ni ẹrú nínú pin ẹrú ni pé ihdina siratal mustaqim ìrẹ́ ọlọ́run ọba fi ẹsẹ̀ wa rinlẹ̀ sójú ọ̀nà tó tọ́ torí pé alhidayatu fi tariq ìbẹ̀ kíyàn ti wà lójú ọ̀nà kó tó wá máa tọrọ ojú ọ̀nà kò túmọ̀ sí pé niyẹn sínà àlékún ojú ọ̀nà thabati ní tọrọ ń tọrọ ìfẹsẹ̀rinlẹ̀ lórí ojú ọ̀nà nìyẹn èyàn lè jẹ́ mùsùlùmí kó sì tún sínà mùsùlùmí tí ń mutí ó ṣìnà àbí ó ṣìnà mùsùlùmí tí ń ṣe zìnà ó ṣìnà àbí ó ṣìnà mùsùlùmí tí ń ṣe bídà ó ṣìnà àbí ó ṣìnà wàláhì mùsùlùmí níbẹ̀ tó ṣìnà ló fi jẹ́ pé àtò máa tọrọ hìdáyà fi tọrí àwà lójú ọ̀nà àtò máa tọrọ kọ́nà bàdíkà sí kí ni o kọ́nà bá kó fi wá mẹ́nà kúrò bí gbogbo àwọn ìṣìnà tí ń bẹ pátápátá nítorí pé ìtàn pè ní ìṣìnà òun náà ni dídùl húdà ìdàkejì ìmọ̀nà ni zìnà ìṣìnà ni àbí mọ̀nà méjì náà ní bẹ tí ó bá ti lè jẹ́ sínà yóò jẹ́ mọ̀nà nìyẹn ọlọ́run ní járí bí táfi pè zìnà ní ìmọ̀nà torí pé ẹni tí bá pè zìnà ní mọ̀nà ìmọ̀nà ọ̀rọ̀ tiẹ̀ tó burú jẹ́ tí ń ṣe zìnà lásán lọ tóun sì gbà pé zìnà ni kò tí yé bá ní èèyàn ṣe zìnà ó gbà pé zìnà ni ó gbà pé ìsìnà ni kàbá irú zonobo ni ẹ̀ṣẹ̀ ńláńlá tó tóbi ni tí ó mú yàn ṣe àgbákòyà lọ́dọ̀ ọlọ́run bá ṣùgbọ́n yíyan tó wá gbà pé kódà kọ́ mọ̀ ṣe àmọ́ kó wá ní kí burú bí zìnà zìnà wò ní haram ah àwọn tí a ti jáde kóònù ó ti jáde kóònù islam báyìí pàápàá so ìzìnà ìsìnà ní zina. ọtí mímu ìsìnà ní torí pé ní tó bá ti yàtọ̀ sí tó bá ti yàtọ̀ mọ́nà ó ní ìsìnà àbẹ́ẹ̀kọ́ ni so à ń bẹ lọ́wọ́ bá ihdina siratal mustaqim ibi táwa ń lọ ni pé as-siratu al-mustaqim ojú ọ̀nà tó dúró déédé istiqama wà ń bẹ ojú ọ̀nà tó yẹ ni ojú ọ̀nà tó ní istiqama as-siratul mustaqim ojú ọ̀nà tó dúró dédé ó túmọ̀ sí pé gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ rin ojú ọ̀nà tó dúró dédé irú ẹni bẹ́ẹ̀ gbọ́dọ̀ ní istiqama kò yé báyìí nísìn ó gbọ́dọ̀ ní istiqama eléyìí la máa ṣe fúnra wa àwọn àtàjọmọ̀ ẹ̀yà pé káì ẹ̀yin tẹ́ jọmọ̀ ẹ̀yà o ẹ wà láàrin àwọn brothers nínú campus o ẹ̀ sí láàrin wọn o ẹ má jẹ́ kí imáni yín lọlẹ̀ o ẹ má ti torí wípé ẹ wà láàrin àwọn brothers lẹ́ẹ̀mọ́ fi ṣe súnà masha Allah láàrin yín àmọ́ nígbà tẹ́ ẹ bá sí láàrin àwọn brothers mọ́ nǹkan míì lẹ ti dà èyàn ní istiqama wallahi àwọn ẹlòmíì bẹ́ẹ̀ pé nǹkan tí ò lè ṣe lójú brother yóò sì máa sí láàrin àwọn brothers a jẹ́ pé kìí sọ́lọ́ ló ń sìn àwọn brothers ló ń sìn nìyẹn torí pé tó bá yẹ pọ́lọ́ ọba ló ń sìn níbi tí ò sáwọn brothers mọ́ yẹn sọ́lọ́ ọmọ ẹ̀mí àbí òsì ń bẹ̀ ṣé mọ́ ọlọ́wọ́ ọba àlékelá wà ń bí àbí òsì ń bẹ̀ ọlọ́wọ́ àmọ́ tó bá yẹ pé àwọn brothers lè yẹn ń bẹ̀rù tí o bá ti lè sáwọn brọ́dà mọ́ tó bá ti wò èèyàn tó wọ̀sún tó wò sí tó rí brọ́dà tó rí sísítà mọ́ ó di nǹkan míì wallahi èèyàn ní ìkìláàs nifaq nìyẹn nifaq nifaq tó ní agbára nìyẹn kò tí yé báyìí nísìn a mọ̀ sí nasiha bẹ́ẹ̀ fúnra wa istiqama ló fi jẹ́ sí pé ẹnìkan lọ bá nàbì sallallahu alaihi hadithu ya imam muslim ló gbà wá ó ní qul li islam qawlan la as'alu anhu ahadan غيرك، ó ní ìrànẹ́bì fún mi ní sọ nǹkan kan fún mi nínú islam tó yẹ sí pé lẹ́yìn tí n bá ti gbọ́ lẹ́nu rẹ̀ èyí ní bèrè lọ́wọ́ ẹlòmíì máa tó yàtọ̀ fọ́rẹ̀ ànábì sallallahu alaihi wasallam kí lóò ànábì sọ ànábì ní qul amantu billahi thumma istaqim qul amantu billahi thumma istaqim sẹ́ni tá ànábì sọ yìí gbogbo ẹ̀sìn ti parí ànábì ní qul sọ wípé gbólóhùn ẹnu nìyẹn amantu billah mo nígbàgbọ́ pẹ̀lú ọlọ́run ọba ti ṣe ọ̀tọ̀ kanú àwọn arkanul imani mẹ́tẹ̀ẹ̀ta ti pé ẹ́ tasdiqun bil qalb wa qawlun bil lisan wal amalu bil jawarih arábìnrin ẹ́ amantu billah sọ lẹ́nu nìyẹn tó bá wá wí bẹ́ẹ̀ jẹ́ onílẹ̀ nú ọkàn rẹ iṣẹ́ tọkàn ni ẹ thumma istaqim wá dúró lórí ẹ iṣẹ́ tara ni ẹ gbogbo ìsìláàmù ti pé pátápátá síbi tá a sọ yìí kódà tó bá fún yẹn ní wákàtí mẹ́ta láti ṣe sharhu hadith kul qul amantu billahi thumma istaqim wallahi kò tó wallahi kò tó kódà tó bá fún yẹn ní oṣù kan láì ní fìkàpè kan láì ní sọ̀sọ̀kúsọ̀ láì ní wíyókù yìí wallahi kò tó wala lẹ́nìkan wọ́n lẹ́nìkan fi ọdún méjì ṣe tafsiru suratul ah, tafsiru suratul kawthar mo ní kódà yẹn lè fọdún mẹ́fà ṣe tí ò ní wí òkú yìí wàláì bẹ́yẹn bá ṣe gbọ́ èyàn lè fi odidi kùránì tú suratul kawthar àbẹ́yẹn lè fi odidi kùránì tú ni bẹ́yẹn bá ṣe gbọ́ kéwúyé sí ni kéèṣe pẹ́ ni yẹn ń sọ ẹni tàn òun lè wí kàtàkàtà ó lè jẹ́ pé ìtànjàpá àti yẹn níbo ní ń sọ o ṣùgbọ́n ó rọrùn kódà kéèyàn fi ọdún mẹ́fà tú suratul kawthar wàláì tí ò dẹ̀ ní fi kan pèkejì tí ò sì ní wí ìkú yìí kò yé báyìí nísìnyí sùkọ́nà wà lè kílá kí ó fún wa lágbóyè ẹ̀sìn allahumma faqih allahumma faqihna fi ddin now anabi sallallahu alaihi wasallam sọ pé qul amantu billahi thumma istaqim sọ wípé mo nígbàgbọ́ pẹ̀lú ọlọ́run wa lẹ́yìn náà kan wá dúró lórí gbólóhùn yìí ó gbọ́dọ̀ yẹ kú mẹ́ẹ̀ so alistiqama ó pàtàkì gan ó pàtàkì gan débi pé ọlọ́run ọba àlékẹ́lá gan máa pa àwọn ànábì ọlọ́run ọba láṣẹ pé kan ṣe kan ní istiqama kí wọ́n dúó déédéé lórí àṣẹ ọlọ́run ọba kí wọ́n dúó déédéé kí wọ́n máa yẹ gẹ̀rẹ̀ àwọn ànábì ọlọ́run ọba so ibà nísìnyí thumma istaqim kama umirt ọlọ́run ọba àlékẹ́lá ń pa ànábì láṣẹ pé kó dúó déédéé bọ́ọ̀lọ́run ọba àlékẹ́lá ṣe so yíba nísì ló fi jẹ́ pé téèyàn bá jẹ́ ẹni tó dúró déédéé lórí àgbọ́yé islam lórí àgbọ́yé sunna oore tó pọ̀ ni إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون ọlọ́run bá ní dájúdájú àwọn tó sọ wípé rọ́bùnà lọ wọ́n sọ lórí àwọn wọn wípé ọlọ́run ọba allahu ni rọ́bù ó sì rìnlẹ̀ lórí ọkàn wọn bẹ́ẹ̀ thumma istaqamu lẹ́yìn náà wá dúró lórí gbólóhùn yìí tatanazzalu alayhimul malaika àwọn màláíkà máa sọ̀kalẹ̀ àwọn màláíkà máa sọ̀kalẹ̀ wá bá wọn nígbà tán bá fẹ́ kú tán bá ti wà ní ibi tí wọ́n ti ń pọ̀ kàkà kú lọ́wọ́ àwọn màláíkà máa sọ̀kalẹ̀ wá látọ̀dọ̀ Ọlọ́run Ọba alla takhafu wọ́n máa sọ fún wọn pé ẹ má banújẹ́ o ẹ má ẹ má bẹ̀rù lórí tẹ́ lọ bá ibi tẹ́ lọ dáa torípọ̀ mẹ́ẹ̀dínìyàn máa ń páyà nǹkan tí ó kàn lẹ́yìn tó bá kú tán àbẹ́ ẹ̀kọ́ ni ó máa fi ọlọ́kàn balẹ̀ pé Allah takhafu ẹ má bẹ̀rù tẹ́ lọ bá lọ́dọ̀ Ọlọ́run Ọba wala tahzanu ẹ sì má banújẹ́ lórí tẹ́fẹ́ fílẹ̀ sílé ayé ẹ má banújẹ́ torí pé ntọ́ mẹ́ẹ̀dé yẹn nǹkan méjì tí máa ń kó banújẹ́ bọ́ mẹ́ẹ̀dé yẹn tó bá fẹ́ kú oní tó ń lọ bá lálùkìyàmà àtẹ̀yìn ni ó wà fọkàn balẹ̀ lórí méjèèjì wa abashiru bil jannati allati kuntum tu'adun pẹ̀lú àlìjẹ́nà tọ́lọ́mù bá lékelá sàdéhùn fún yín ibẹ̀ lẹ́ ń lọ nítorí pọ́n segin ni o wọ́n ní istiqama so nítorí ọlọ́run ọba ẹ jẹ́ ká ní istiqama lórí ẹ̀sìn wa ẹ jẹ́ ká dẹni tí ó dúró déédéé lórí ẹ̀sìn wa bákan náà ká jẹ́ ẹni tó yẹ sí pé eléyìí tá a bá ti gbóyé nú ẹ̀sìn ká máa ṣe ìwádìí ẹ̀ tá a bá dẹ̀ ti ṣe ìwádìí pa gbọ́yé tá a ti rí pé ó yé wa tẹ́ ká dúró lórí ẹ̀ eléyìí lọ́fà ló al-Ibad bin Sariyah radiyallahu anhu hadithi wà nínú sunanu Tirmidhi ó dìbà nínú sunanu Nasa'i anabi sallallahu afawa al-Ibad ibn Sariyah ó sọ wípé wa'adhana rasulullahi sallallahu alaihi wasallam maw'izatan baligha hadith tó gbajúmọ̀ lọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa ni ó lẹ́ anabi sallallahu alaihi wasallam ṣe wáàsí fáwọn ọjọ́ kan nasiha nìyẹn anabi ṣe nasiha anabi ṣe wáàsí fáwọn maw'izatan baligha wáàsí tó dó góńgó wajilat minha alqulub ó ní látara wáàsí ibi tó lágbára dé ẹ̀mí àwọn bẹ̀rẹ̀ sí máa gbọ̀n ẹ̀yin sì ti mọ̀ pé gbogbo ẹnikẹ́ni tẹ́mi rẹ̀ bá ń gbọ̀n nígbà tí bá ń gbọ́ wáàsí mùmínì nìyẹn ẹgẹ́ bọ́lá ọba àlíkà yìí sọ nínú Qur'an abẹ́ẹ̀kọ́ ni tọ́lá ọba àlíkà sọ pé innamal mu'minuna alladhina idha dhukira Allahu wajilat qulubuhum ọlọ́ni ìnámà ẹnu àwọn tó jẹ́ múmìnì àwọn ni alẹ́vínà àwọn tó jẹ́ sí pé ìròyìn ń bẹ lára wọn tí ẹ bá ti wá ròyìn ti lára èèyàn kìí ṣe múmìnì nìyẹn tó pé ìnámà àdáàtú hasrin wa qasr ọlọ́ni àwọn múmìnì ọkọjá àwọn tá a fẹ́ ròyìn alẹ́vínà idha dhukira Allahu wajilat qulubuhum àwọn lè tó yẹ sí pé nígbà tá bá rántí Ọlọ́run ọba lọ́dọ̀ wọn nígbà tá bá wà ní jòkó ìrántí Ọlọ́run bá àgbà fúnra bá ti ìrántí Ọlọ́run bá gan wajilat qulubuhum ẹ̀mí wọn máa gbọ̀n ẹ̀rù wọn máa bà wọ́n ẹ̀mí wọn máa gbọ̀n ìyẹn ni al-Irbad bun Sariya sáwọn lọ́jọ́ náà lọ́hùn ẹ́ min amaratil mu'minin nínú àwọn ìta àmọ́ fi mọ mùmìnì lọ́wọ́ wajilat minha al-qulub wa dharafat minha al-uyun ojú àwọn bẹ̀rẹ̀ sí máa dámi táwọn sún ẹkún látara wáàsí àwa ti gbọ́rù wáàsí báwọn ti pẹ́ àwọn wáàsí tí wọ́n gbọ́ tí wọ́n mọ sunkún àwọn wáàsí táwa máa ń gbọ́ lórí rédíò tiwa ẹ̀yìn ló sì wá táàmà rẹ́rìn wáàsí jẹ́mi kọ́rẹ́ǹtà fíà ni kí ló ń bá káàkiri táwọn ẹni gbogbo orí yùn èmi ò lè wá sí wáàsí kí ẹ máa sunkún tẹ bá fẹ́ sunkún ọ̀tọ̀ èmi yóò máa sì tèmi èyàn máa rẹ́rìn ni ẹ máa rẹ́rìn ni kai anẹ́bì ló ṣe wá sí báwọn ẹ̀tàn sunkún yìí ìwọ́n tó bá fẹ́ sunkún tí bànújẹ́ bá bá ọ ọlọ́bù mí kése wá sí tèmi ló ti wá máa sunkún kai irú àwọn wá sí ìhùn lẹ́yìn máa ń ní lórí fóònù tẹ́ máa fẹ́yìn nígbàtí èsè pé eré lọ́lọ́run ní ká wá ṣe láyé mo sọ̀rọ̀ kánjọ́ kan mo bá yẹ pé eré lọ́lọ́run bá ní láyé ni irú àwọn bàbá sùúrù àtàwọn mr náà bá wọn bá kàn máa pààyàn lẹ́rìn sóni àmọ́ngbà tí èyí ṣeré tí èyí ṣe kọ́mẹ́dì láwa ṣe láyé lọ́lọ́run fi rán tẹ́rí wọn pé tí wọ́n serious láwọn tó serious sòkílẹ̀ yẹn máa wá lọ́wọ́ àtijọ́ wa lọ́mọ rẹ̀ ní kàkàkà kò yí bá ní sèyí so a gbọ́dọ̀ máa ṣọ́ra pẹ̀lú kí èèyàn fẹ́ máa ṣe wá àsìkò fẹ́ máa pa àwọn èèyàn lẹ́rìn-ín ìgbà míì yẹn lè ṣe wáàsí tí ó sọ̀rọ̀ tó fọ́ ni kò sí nǹkan tó burú ní kíyàn rẹ́rìn àwọn èèyàn náà máa rẹ́rìn níwáàsí ànábì sallallahu alaihi wasallam àbẹ́ẹ̀kọ́ ni tánàbí sọ̀rọ̀ tó fọ́ ni ìyún èé ṣe kíní àmọ́ kíyàn máa ṣe wáàsí kíyàn máa káwọn máa rẹ́rìn káwáyé pé káwọn ọkàn fẹ́ máa pàwọn èèyàn lẹ́rìn lásán ni táwọn èèyàn máa rẹ́rìn àrítọ̀ ara ah, bá ní ọ̀dà nígbà tẹ́ wá gbádùn wá sí àfa yẹn kí láǹfààní tẹ rí bẹ́ẹ̀ àlùwàlá lẹ máa ń ṣe ní àbírùn lẹ máa kí wàlá kí yẹn máa gbọ́ wá sí kọ́ máa àlùwàlá ṣe kọ́ máa màrún kí ṣé wà sínú <laughs> kọ́ máa kéèyàn tó wá máa màrún kó kọ́ máa ṣàlùwàlá kọ́ máa màrún kí sẹ pé ìgbà míì yẹn lè má sọ̀rọ̀ débi àlùwàlá àmọ́ kéèyàn máa lékún níbẹ̀rù Ọlọ́run bọ́ọ̀ bá ti màlùwàlá ṣe tọ́ màrún kí ọgbọ̀rọ̀ lékún ẹ̀rin àrin pàlàkàyè kọ́nà bá kó làwà kó mi gbóra wọn kaba yìí ẹni yìí sọ pé wa zarafat minha al-uyun ojú àwọn bẹ̀rẹ̀ sí máa dà omijé táwọn ń sun ẹkún fakulna ya rasulallah wọn náà wá sọ pé èròjì sọ ọlọ́wọ́n bá ka annaha maw'izatu muwaddi'in ó dà gẹ́gẹ́ bíi pé wáàsí ẹni tí ń dágbére ló ń ṣe yìí wáàsí ẹni tí ń dágbére agbọ́yé látara wáàsí rẹ̀ pé irú wáàsí tó ṣe yìí ti lágbára jù bí ẹni pọ̀ ń dágbére pò ní sílá rẹ̀ mọ́ni ànẹ́bí ọ̀já yẹn o ànẹ́bí òní wọ́n sì gbọ́ o ọba pé ànẹ́bí tó bá rí bẹ́ẹ̀ tó ẹgbẹ́ bó ṣe bá ṣe ròyìn náà lórí fa áòsínà sí fún wa àjẹ́gbé wàsíyà ò ní ìdíkò kò ìyàdìgbà tí èèyàn bá ní mọ́tò tó kọ́lé tó lẹ́nu tó bá ti ń gbọ́ báyìí pé ah, ẹni tó bá tó bá nílé tó bá ní mọ́tò tí táwọn yóò jogún ni ìyẹn máa ń ṣe wàsíyà pé èèyàn ọmọ mi ti ń bá kú tán ọ̀ ẹ dákun mo fọ́lọ́ ọba ẹ̀bẹ̀yìn o ẹ má fi súnà nábìlẹ̀ o káwa ní wàsíyàwó lọ́kọ wàsíyà tí bàbá ọkọ nù wàsíyà tọkọ ni kẹmọ́ fi ṣúná lẹ̀ àbá yóò síríọ̀sì kò sí wá síríọ̀sì ìyẹn ń sọ fáwọn ọmọ rẹ̀ pé tóun bá kú tán máa yẹsẹ̀ kó lójú ọ̀nà súnà nẹ́bí sallallahu alaihi wasallam kò yí báyìí nìsín báwọn ànẹ́bí ọlọ́wọ́n bá bá ṣe máa ń pe àwọn ọmọ wọn nìyẹn wọn ṣe ní fìlànà tọ́lọ́wọ́ bá lẹ̀ lẹ́yìn táwọn bá kú tán so àwọn asọ́fà nẹ́bí sallallahu alaihi wasallam pé fa áùsínà eré ànẹ́bí ṣe wà síyà tọ́ pé tọ́ bá ti lọ tán òun ládì mú tá gbamu gidi yẹn anábì ní usikum bi taqwallah usikum bi lọ ẹ̀rìkì mọ́lá anábì ọ̀já níyàn pé wá sí ìdágbére kọ́ lòun ti rí pé ó gbàgbọ́ yé ní tí màá ṣe fún yín òun náà ní ẹ̀ páyọ̀ inú ni kí n sọ fún yẹn pé ittaqillah páyọ̀ tọ́ba wa ní kí yẹn páyọ̀ ọlọ́run tọ́ba ní takuwa lọ àwọn èèyàn mọ nǹkan tó ń pè bẹ́ẹ̀ láwùjọ ti wáyé kò yé báyìí nísìn ọ̀nà wo lèèyàn máa ń gbà páyọ̀ ọlọ́run so òun ni pé kí yẹn jẹ́ sí pé gbogbo ntọ́lọ́wọ́n bá àlékẹ́lá ní ká máa ṣe kí yẹn máa ṣe ń páyọ̀ ọlọ́run bá nìyẹn torí pé ń páyà pé tí wọn ò bá ṣe kíní ọlọ́run bá àlékẹ́ lọ bá ó fi wá ń ẹjẹ́ káta ti fi kan wo àwọn èèyàn ta páyà bóyá lẹ́kṣọ́rà wa bóyá hod department wa ṣé tọ́bá lóun ọ̀fẹ́ nǹkan àníbàfẹ́ tọ́bá lóun fẹ́ nǹkan àníbàfẹ́ ṣé bàbá fẹ́ tọ́bá lóun ọ̀fẹ́ nǹkan kò fẹ́ náà nìyẹn àwa náà ní ànífẹ́ nǹkan yẹn àwọn ọba àmọ́ fẹ́ lọ́dọ̀ tiwa tó bá ti di àlámẹ̀rí tó dà wọn papọ̀ àti ọ̀gá ah, hod nígbà kíní yìí o hod ah, ọ̀gbọ̀rọ̀ ah, káyọ̀ mẹ́rùn-ún kábáyé aláìláìláì ah, wọ́n fẹ́ ọwọ́ àmọ́ torí pò ń páyà rẹ̀ ó mọ̀ yí pé tó o bá lọ tẹ̀ lófin rẹ̀ ó ní kápá àti fìyà jẹ́ ọ́ àbẹ́ẹ̀kọ́ ni so àti gbogbo ẹlòmíì náà tẹ́lẹ̀ tẹ́kùtẹ́ kálukú wa náà ń páyà báyẹn ẹni tí yẹn bá ń páyà òun lẹ́nu tó yẹ pé ẹ máa pa òfin yẹn mọ́ gbogbo n tó bá pa yín láṣẹ ẹ máa ṣe n tó bá dẹ̀ kọ̀ fún yẹn jìnnà sí kò yẹ báyìí nìsín so kéèyàn kéèyàn gbéwì kọ́ ọ̀yà kalẹ̀ àfáwà Ibn Mas'ud sọ pé òun náà ni an taj'ala baynaka wa bayna adhabillahi wiqayatan òun náà ni pé kó o mú odi kan tó nípọn kó o fi sáàrin wa àti yọlọ́hun gbogbo tó lè mú ọdì yọlọ́hun ọba ma odi dìrà rẹ kọ́ mọ́bìdì bẹ́ẹ̀ kí ni máa mú yàdì yọlọ́hun ọba kí yàn máa ráàsì ọlọ́hun ọba láre kí ni máa mú yàdì yọlọ́hun ọba kí yàn máa fọwọ́ padà ọlọ́hun ọba lórí mọ́sì ọlọ́hun ọba kí yàn máa fọwọ́ pa lójú gógóri gbogbo àlámọ̀ nípa bá ta ìpayọ̀ Ọlọ́run ni àìnípayọ̀ Ọlọ́run bá ní gbogbo wà táwọn wù tí dáì wàlọ́hì ni bíyàn bá nípayọ̀ Ọlọ́run kò ní parọ́ àbí parọ́ láíláí kò lè fẹ́ pa ìpayọ̀ Ọlọ́run bẹ fún ọmọ yìí pé bí wọ́n bá mọ̀ pé òun parọ́ Ọlọ́run bá mọ̀ pé òun parọ́ náà ó dẹ̀ mọ̀ pé inú àwọn tó burú jù nínú ni yóò mọ̀ á bẹ̀rù Ọlọ́run kò ní jalè kò ní ṣe zina kò ní mutí kò ní ṣe bídà kò ní ṣe shirk kò yé báyìí nísìnyí kò sí ní máa ṣe nǹkan kan lójú àwọn èèyàn kọ́ máa ṣe tó yàtọ̀ sí lẹ́yìn àwọn èèyàn tó pé ń páyọ̀ Ọlọ́run Ọba tá a bá páyọ̀ Ọlọ́run Ọba gbogbo àlámọ̀rí wa gbogbo ètò ayé wa wàláhì ní ó tò tó pé ò ní ṣe jàǹbá fẹ́ nìkankan ò ní yẹ nìkankan jẹ láyé tó rọmọ pọ́ Ọlọ́run Ọba lékè fi yàrá jẹun kò yé báyìí nísìnyí àmọ́ yìí nípa Ọlọ́run Ọba ló dísínárì wa tá a fi ń ṣe bá a ṣe ń ṣe wàláhì kò sí ìpayọ̀ ọlọ́run àbíkọ́ pé ìpayọ̀ ọlọ́run kéré púpọ̀ so ibà ní sìnyí so téèyàn bá dẹ̀jẹ́ ní tó páyọ̀ ọlọ́run ọba ọlọ́run ọba àlékẹ́ ọlọ́run fún yàn nímọ̀ tó fi jẹ́ pé àwọn olùmọ̀ ní tó fa àṣírí ìmọ̀ wọn ni kí wọ́n máa ń páyọ̀ ọlọ́run ọlọ́run ni wattaqullaha wa yu'allimukumullah ẹ máa páyọ̀ ọlọ́run ọba ọlọ́run ọba àlékẹ́ ọlọ́run yóò máa fún yín nímọ̀ tó fi jẹ́ pé táwọn bá lọ bá wọn bá pé bó la yìí fẹ́ mọ̀ báwo la yìí fẹ́ nímọ̀ wọ́n sọ fún wọn pé máa páyọ̀ ọlọ́run hmm, tó bá fẹ́ nímọ̀ máa páyọ̀ náà kò tí yé báyìí nísìn torí pé wattaqullaha wa yu'allimukumullah tí a bá ti ń páyọ̀ ọlọ́wọ́n bá lè kí yóò máa kọ́ yín ní mímọ̀ yóò máa fún yín ní mímọ̀ alimamu Shafi'i rahimahullahu ta'ala ọlọ́wọ́n bá fún wọn ní quwwatu dhakira kíyàn tètè máa há nǹkan ọlọ́wọ́n bá lè kí lọ́wọ́ ju wẹ́ẹ̀ fún alimamu Shafi'i bàtà ń ròyìn imamu Shafi'i bí quwwatu dhakira wọn bó ti mú tó ìhà nǹkan wo ṣe wọ́n tó Imam Shafi'i tá bá ń ka tíra báyìí tá bá ń ka báyìí lásán wọn ní kalẹ̀ méjì gbogbo tá bá ń sí wọn ti ń dúró nìyẹn ẹyìn má jìyàn tó yẹ pé ó kàn kà nǹkan lásán gbà fi hàn ká newspaper tó dẹ̀ sí tó dẹ̀ sí sí next page tó tún kà á bẹ́ẹ̀ tó ní bọ́ sí ń ka yẹn ó ń dúró nìyẹn ọlọ́run bá lè kí lákẹ́ wọn débẹ̀ ọwá di táìmù kan Imam Shafi'i wa nǹkan wá difficult fún Imam Shafi'i láti máa ha Imam Shafi'i ń para nǹkan kan torí ha pé Imam Shafi'i rí pé wàhálà ti dé sáwọn àdánwò ti bá wọn táwọn tí nǹkan bá dẹ̀ tí nǹkan bá dẹ̀ ti lọ dédé lọ́dọ̀ táwọn àyímọ̀ wa ti àwọn àyímọ̀ wa yìí ní táwọn máa ń ronú ni pé àwọn ti sẹ́ lọ́wọ́n bá àwọn ó sáré padà lọ síbi àwọn ní lọ síbi mọ́dà wọn ní lọ síbi nǹkan ayé pé ṣékèṣe pé wẹ́dà ni ó kú dáadáa ṣá ẹ̀wá àwọn àti máa ń sọ wíwá yẹn <laughs> ṣékèṣe pé kinní kan ẹ mọ̀ scientifically àwọn èyí ṣe scientifically kankan wọ́n wòra wọn pé mo ti ń sẹ́lọ̀ bá ń bì kan wọ́n wá ní wọ́n wá lọ bá àfa wọn tán pè ní wàkíyà wọ́n ní ṣàkáwùtù ilẹ̀ wàkíyà suhahidhi wọ́n láwọn lọ bá wàkíyà àfa wọn alwàkíyà àwọn wá lọ sàlàyé fún pé ah ìhà nǹkan mi ti wá burú báyìí wàhálà ti dé sí mi ìrì nǹkan ha bí mo ti máa ha tẹ́lẹ̀ ma fa arshadani ila tarkil ma'asi nígbà tí wọ́n ṣe nasiha fáwọn jàkà ti ní nasiha ní irshad wọ́n ní fa arsadani ila tarki al-ma'asi nítorí sọ fáwọn ni pé Imam Shafi'i sọ fẹ́ máa rí nǹkan há padà ẹ̀ṣẹ̀ gbèjù sílẹ̀ jìnnà sí ẹ̀ṣẹ̀ ẹ̀rá àfà tó ẹ̀rá àfà tó gbẹ̀sìn yìí wọ́n ti mọ̀ wípé ẹ̀ṣẹ̀ lọ́fà tí Imam Shafi'i ò fi rí nǹkan há mọ́ ẹ̀ṣẹ̀ àṣẹ́mọ̀ wọn hàn kan kò dúó àṣẹ́mọ̀wé àṣẹ́sì àmọ́ fa fa arsadani ila tarki al-ma'asi wa qala i'lam بأن العلم نور ونور الله لا nuru عاصي. la yu'tahu 'asi wọ́n wá sọ fáwọn pé lọ́mọ yìí pé ìmọ̀ ìmọ̀lẹ̀ ni ìmọ̀lẹ̀ ọlọ́run ọba ọlọ́run ọba òkè ń fún ẹni tó bá jẹ́lẹ́sẹ̀ láíláí ìyìn tó fà tí ìmọ̀lẹ̀ ọlọ́run fi dúró sára rẹ̀ nìyẹn wa qala i'lam bi anna al-'ilma nurun wa nuru Allahi la yu'tahu 'asi. sùkúlù ayé fàyọ̀ ń bẹ̀ ni pé téèyàn bá jẹ́ni tí ń payọ̀ ọlọ́run ọba tó jìnà sẹ́sẹ̀ anabi sallallahu alaihi wasallam sọ fún àwọn sọ̀hábà tí ń bá wúwa náà wípé kí ni o ò ní kájẹni tí yóò nípa ẹ̀ ọlọ́run ọba ẹ anabi ni usikum bi taqwallahi was-sam'i wat-ta'ati ẹ sì máa tẹ̀ láṣẹ lórí ẹ máa ẹ máa gbọ́rọ̀ sí lẹ́nu ẹ máa tẹ̀ láṣẹ rẹ̀ wa in ta'ammara alaykum abdu fa innahu man ya'ish minkum ba'di anabi ni kódà kọjá pé ẹrú náà fi so lórí lórí ẹgbẹ̀rún máa tẹ̀ láṣẹ rẹ̀ ni anabi pé ẹni tẹ́mi bá gùn lẹ́yìn tí ń bá kú tán fasayarọ ikhtilafan kathira yóò rí àwọn ìyapa tó pọ̀ nínú ẹ̀sìn tírú ẹ̀ bá ti ṣẹlẹ̀ fa alaykum bi sunnati Ànábì ní ó dọ̀ràn yẹn léyìn lórí tọ́ba ní alayka kadha ìtumọ̀ ní kó dọ̀ràn yẹn lé lórí nìyẹn fa alaykum bi sunnati ó dọ̀ràn yẹn léyìn lórí ẹ máa wá súnnà mi Ànábì káàkiri gbogbo bí ìyapa bá ṣe pọ̀ tó èwo ni sunna Ànábì ni ẹ máa wá ẹ nasihat Ànábì sallallahu alaihi wasallam fún wa nìyẹn ìyapa pọ̀ ní ṣe àbí ìyapa pọ̀ wallahi ìyapa pọ̀ nú ẹ̀sìn gan àmọ́ yín tó lè mú wa là kúrò níbi gbogbo àwọn wàhálà yìí òun ni pé ká máa wá súnà nẹ́bì sallallahu alaihi wasallam káàkiri ìwé là nẹ́bì ṣe wà sunnati al-khulafa ar-rashidin àti súnà àwọn khulafa òmìtán jẹ́ ní ìmọ̀nà abubakar umar usman ali tamassaku biha anabi ni ẹgbàá mú dáadáa tamassaku biha wa'addu 'alayha bin nawajidh anabi ni ẹdìímú pẹ̀lú eyín kọ̀rọ̀ ẹ̀kẹ́ yín àwọn èèyàn máa sì tú wọ́n ní ẹ̀dìmú pẹ̀lú eyín ọ̀gàn yín hmm. ànàwájídù kìí ṣe eyín ọ̀gàn ní jẹ́ ànàwájídù eyín kọ̀rọ̀ ẹ̀kẹ́ náà ń pè bẹ́ẹ̀ torí pé eléyìí náà ń pè ní rọbaiyat eyín ilé rọbaiyat náà ń pè eléyìí náà ń pè ní sanaya eléyìí náà ń pè ní anyar eléyìí náà ń pè ní adros àwọn àwọn ilé tó eyín tó máa ń lọ nǹkan yẹn lẹ́yìn láti kéle yẹn gàrá yìí àdàrà sí ni ṣé à ní sìn yìí so òun náà ń pè ní ad-dawahik wa arba'un ad-dawahik torí bá rẹ̀ ni yóò máa ń fi máa ń pè ní dawahik ṣe bá rí yín tó wà ń kọ́ rẹ̀ kẹ́ yìí tó strong jù tó fẹ́ jù yẹn náà ń pè ní an-nawajidh an-nawajidh eyín yẹn máa fi ń gbá nǹkan mú tẹ́ bá fẹ́ fa nǹkan ya bí èèyàn bá fi ṣe ń yọ ọ̀gàn yìí yàn yọ o afẹ́ gé nǹkan yìí fi ṣé ilé èèyàn máa fi ń gé nǹkan ni èyí fi gbá nǹkan mú wọ́n bá fi gbá nǹkan mú yóò kàn fa yíyan rẹ mọ́ mọ́kìnní yẹn lẹ́nu ni àmọ́ tí èèyàn bá fi sí eyín tóun ẹ̀rí pé òun wà well grounded òun wà well established níbi tó wà ó fẹ̀ síbẹ̀ ó tí èèyàn bá fi gbá nǹkan mú àfa ó máa ń grab gan ànábì ìyẹn ni efi gbá sún náà mú ẹ́ àdúrà àléhà bìnnàwádìí ẹgbẹ́ súnà mú pẹ̀lú eyín kọ̀rọ̀ ẹ̀kẹ́yìn tí yẹn máa fi gbá nǹkan mú tí èfi bọ́ ẹ̀ ẹ má yẹ súnà bọ́ lọ́wọ́ yín wa iyyakum wa muhdathatil umur ìkìlọ̀ lélẹ́yìí Ànábì ní ẹ ṣọ́ra iyyakum ẹ ṣọ́ra fún muhdathatil umur àwọn àdádálẹ̀ àlámọ̀rí ẹ̀ lè náà bẹ̀sìn jẹ́ náà ẹ bá fi ìwẹ̀ ilé náà abáníkàwò ẹ̀ ànábì òsì tòótọ́ ṣùgbọ́n abáníkàwò náà ẹ̀rí pé kó yìí bẹ́ sìn ká ń sọ fún ọ bẹ́ẹ̀ nínú làákàyè tiẹ̀ ni wàláhì ó ń kó palára bẹ́ sìn kódà ń fà ìbínú ọlọ́run bá fún wa ànábì ní gbogbo àwọn nǹkan báyìí sọ́ra fún fa inna kulla muhdathatin bid'a ànábì ní torí pé gbogbo àdádálẹ̀ pátá bid'a ni wa kulla bid'atin dalala gbogbo bid'a yẹn yẹn ànú ni riwaya ti nasa'i dúró síbẹ̀ à tirmidhi nasa'i wá ṣe ziyada ziyada yẹn àwọn àfáà mi ò gbà wọlé wọ́n ní ziyada tún ṣáàdà wọ́n ní ziyada tó fi tako ẹni tó wà mahfuzu ni wọ́n gbà wọlé a sì nínú àwọn àfáà tán gbà wọlé wọ́n ní ziyada tó thiqa ni wọ́n lẹ́ni tá a fọkàn balẹ̀ sí àlékún yẹn wọ́n ziyada tó thiqa maqbulatun wọ́n ní ziyada tó thiqa dẹ̀ ni àmọ́ ń wọlé so wọ́n ní wa kullu dalalatin fin nar gbogbo ànà inú náà ní mú yàn lọ ọba àdó síbi wàkúlù bídà ti ń dọ̀láàlà kọ́má fi wàkúlù dọ̀láàlà ti fi náà rù sí èmi ò máa nù kankan tí máa mú yàn wà àlìjẹ́ náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ èmi ò máa rú ànù bẹ́ẹ̀ kọ̀sánù kan tí máa ń lídìyàn sáà àlìjẹ́ náà ìmọ̀ náà ni máa ń lídìyàn sáà àlìjẹ́ náà tẹ́lẹ̀ lómi wà sá fún wàkúlù dọ̀láàlà ti fi náà rù <laughs> ni èèyàn ṣe tí yóò àgbẹ̀yẹn pé nǹkan burúkú tó lè kó parọ́ báyẹn ní jẹ́bẹ̀ kọ́nà bá kó làwà kó bẹ̀ níparí irú nasiha yìí náà afáwà Hudhaifa Hudhaifa bin Yamani ọlọ́ba nàbì sallallahu alaihi wasallam كان الناس يسألون رسول الله صلى الله عليه وسلم عن الخير وكنت أسأله عن الشر مخافة أن يدركني ولا وين وما لو بري دا دا لدو النبي كني دا دا كني دا دا ترون فهم سي دا دا وكنت أمي من تمي إنه ọgbọ́n tèmi gbọ́n ni pé as'aluhu ani sharri èmi máa ń béèrè aburú ni nítorí pé àwọn èèyàn ti bá mi béèrè dáadáa tí mo fẹ́ béèrè eléyìí táwọn yóò béèrè láburú tá a sì ní láti mọ̀ kò tí yé báyìí sí nígbàtí mo ti rí táwọn èèyàn tí ó ti tó ti béèrè táwọn èèyàn tó tó láti máa béèrè dáadáa tí ń béèrè rẹ̀ kò ní ti kémi náà tó máa béèrè dáadáa mọ́ aburú ló kù tí wọ́n ti máa béèrè jémi máa burú kí n máa béèrè aburú tèmi mo wá ń béèrè aburú yìí kété kí n fẹ́ máa saburú kété pé kí n wá lè máa burú ṣe dáadáa kí n lè máa burú tó pọ̀ kí n wá lè máa ṣe kọ́ mọ̀ kọ́ fatan ayòdìrí kan ní tó fà kí mo fẹ́ mọ̀ torí pé mo ń bẹ̀rù pé káburú yìí má bàa ṣẹlẹ̀ sí mi kí n lè bá a sá fún un torí ní téèyàn bá mọ̀ lèyàn ó sá fún àbẹ́ẹ̀kọ́ ni ẹni tí ò bá mọ̀ nǹkan láburú yóò mọ̀ sí kó dàdò pé dáadáa lòún ṣe ló fi jẹ́ pé àfáà wa Sufyanu Thawri ó ní albida'atu ahabbu ila iblisa min al-ma'siya bídí àtẹ̀wò yẹn èṣù láìkí ẹ̀ jẹ̀ṣẹ̀ lọ li anna al-ma'siyata yutabu minha nǹkan tó fà ní pé ẹ̀ṣẹ̀ àwọn tí máa ń ṣe wọ́n máa ń mọ̀ sá burú wọ́n sì máa ń túbá kú ń bẹ̀ tí ń ṣẹ̀ṣẹ̀ ń ṣe ṣọ́ọ̀pá burú lòún ṣe wal bida'atu لأن المعصية يتاب منها والبدعة لا يتاب منها أما بدعة أنتي wọn kì í túbá kú mẹ́ àbí sẹ̀ǹkan tí ń ṣe bí dọ̀gbà pa burú lòun ṣe ẹ̀sìn ló rò pé òun ṣe wọ́n làwọn ọmọ báyàn jà yóò tún mọ báyàn jà pé àwa tá à ń mi ilé ọtí kọ́ àbẹ́lẹ̀ jẹ́ lè òun ti rò pé ká mutí ká máa jó ká máa gbórin nìkan lẹ́sẹ̀ ẹni tó bá jẹ́ tó ń mọ̀ yóò lẹ́sẹ̀ ni o ẹni tó ọlọ́run bá tó ní kó tún torí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí wàláì àwọn kankan bẹ́ẹ̀ nú ẹ̀ṣẹ̀ tó yẹ pé àwọn ò tiẹ̀ mọ́ lẹ́sẹ̀ irú ẹ̀ ni orin gbígbọ́ ijó jíjó ẹ fọ́tò yíyà ìhùn tiẹ̀ ti di ó ti di tọrọ fún kálé àfà bẹ́ẹ̀ bá sọ pé fọ́tò ẹ̀ṣẹ̀ ní fẹ́ lomi ẹlòmí pé àfà yìí sẹ̀ ya wèrè báyìí fọ́tò bó lẹ́sẹ̀ <laughs> fọ́tò ẹ mọ̀ nígbà tó ti wà widely spread wàláì kódà ìgbà míì èyí ó sì bẹ́ẹ̀ lórí bí ẹ̀mẹ́jì kó tó pe fọ́tò lẹ́sẹ̀ wàláì because ẹ mọ̀ nǹkan yẹn ti tàn ká gan ẹlòmí ọmọ wá sí ewòlẹ́ ń sọ ilé ayé wá sí gbé láì ní fọ́tò ni <laughs> wàláì ẹlòmí rò pé ilé ayé yìí ò sí gbé láì ya fọ́tò pé akọ àbá ìwà ìdí tí mo ń sú èmi ní fún àṣeyàn alùsùn náà ní kí ibi kẹsà máa máyé nira fún yàn kẹsà máa wọ́ọ̀kì báyìí ò sí ní rọrùn fún yàn gbé náà ní ewu tó lẹ́sẹ̀ ní fọ́tò kò wónú làákàyè lómi bẹ́ẹ̀ ọlọ́run sànú wa so àwọn tó tún mọ ẹlẹ́sẹ̀ wa ni àǹgbà tá a rí wa tá a máa ṣe gbọ́n nǹkan báyìí ẹ bá ń ṣe díkìrí ni ẹ bá bídíà ní ṣinṣe kò ló fà ló fi jẹ́ pé ẹ ní ẹnìkan kó ṣe bídíà kọ́ máa ṣe bídíà kọ́ fẹ́ túbá kú mẹ́ àníyàn tó mọ ẹbẹ́ lóhun kóhun kú lórí ẹ̀kọ́ tó fi lọ́mọ lọ́wọ́ àbí ẹ̀kọ́ ni pé ìlànà tá a wà yìí ìlànà tá a bá bàbá lórí ẹ̀nu kọ́nà àwọn ọmọ wa náà à ìpèrè ọlọ́mọdé àwọn ọmọ yìí ṣe wà lọ́yìí àmọ́ngbà tó lọ́wọ́ bá lè kélé gbogbo àwọn àdúrà jákujàkú báyẹn sẹ́ pápá náà ti wà nínú àwọn ìlànà báwọn rí wàláì tá ń bẹ̀lọ́n kọ́lọ̀ jákú síbẹ̀ wàláì àwa náà ti bàtà wà nínú ìlànà tí mo sọ fún ilẹ̀ kan àmọ́ bẹ̀lọ́n kọ́lọ̀ jákú síbẹ̀ ni àsọ́lọ́ ń mọ̀ páà ní kú síbẹ̀ <laughs> ọlọ́run ti mọ̀ pé èpè là ń ríra wa so ibà ní sí yìí so kọ́lọ̀ bá lè kílákó dáhùn kó sànù wa so òkùnzẹ́fà wa béèrè lọ́wọ́ ó lè máa ń bẹ̀rẹ̀ aburú nítorí kí lè bá sá fún anábì sallallahu alaihi wasallam wọn ń sàlàyé fún torí àsìkò ọjọ́ ti lọ gan mo lè má lè ráyè sàlàyé àdìsù yìí dé parí ṣùgbọ́n ibi yìí náà anábì sallallahu alaihi fún wa láwọn nasiha so àwọn nasiha tánábì sọ fún ni pé tí nǹkan bá ti dàrú tí nǹkan bá ti dàrú ìrẹ́ Hudhayfa ní tí wàá ṣe ni pé dúnímọ̀ jama'atul muslimin jama àwọn mùsùlùmí dúnni mọ́ wọn mọ́yà wọn wá ìmáàmàhù àti máàmù wọn tó jẹ́ olórí àwọn mùsùlùmí dúnni mọ́ òdẹ́bà wá ń bèèrè pé tí mùsùlùmí bàbá wá ní jàmáà kan tí wọ́n wà lábẹ́ rẹ̀ lásìkò yẹn ń kọ́ tó ọ̀sìn ní ìmáàmù ó sọ pé fa'tazil tilka al-firqa kullaha arábìnrin gbogbo àwọn fírọ̀kù yẹn gbogbo àwọn ẹgbẹ́ tí wọ́n ń pera wọn lẹ́gbẹ́ ẹ̀sìn tó ti yapa sí ìsìláàmù yẹn jìnnà sí gbogbo ẹ̀ pápátá nasiha nìyẹn ولو أن تعض على أصل شجرة حتى يدركك الموت وأنت على ذلك arábìnrin kódà kọ̀ bá jẹ́ sí pé wà àìsàn ilé tara rẹ̀ wà lọ dádúró sínú igbó kan tí wà wà lọ di eyín mọ́ ìpìlẹ̀ igi kan tí wọ́n nìkan wà ń bẹ̀ tọ́ ọmọ sí lọ́wọ́ bá ń bẹ̀ tí kú òfin ká ọmọ tọ́ sàṣà fún fitna yìí tó bá yẹ pé yẹn lọ́gbà yà lọ ṣe bẹ́ẹ̀ o lásìkò tí nǹkan bá ti dàrú nìyẹn so yẹ bá ní sèyí nítorí pé lásìkò yẹn anabi sallallahu alaihi wasallam ti kó wáyé pé ẹ̀rọ àwọn kan qawmun min jildatina yatakallamuna bi alsinatina àwọn ìjọ kan ní wọ́n tẹ́ pé min jildatina lára wa náà ni wọ́n àwọn mùsùlùmí náà ni wọ́n máa lò yatakallamuna bi alsinatina kódà wọ́n máa sọ lábúrá wọ́n dẹ̀ máa ka hadith àti Qur'an ahán anabi sallallahu alaihi yẹn àmọ́ du'atun ala abwabi nari man ajabahum ilayha man fiha olùpẹ̀pẹ̀ ní wọ́n tó yẹ pé ẹnu ọ̀nà náà ni wọ́n ń pẹ̀pẹ̀ sí ẹni tó bá ti dáhùn ẹlòmọ́ jù sínú náà ẹ́ fàlẹ̀ ìyáàzùbìlá kọ́nàbà kó sọ wa kó ń belé sòrò àwùjọ tá irú àsìkò tá yìí ni so yíba ẹni sìn so kọ́nàbà àlekẹ́lá kó dáhùn kó sànà wa kọ́nàbà àlekẹ́lá kó sí wálé ni tí ó dúró déédé kọ́nàbà àlekẹ́lá kó má jẹ́ kí súnà bọ́ lọ́wọ́ wa a wà nínú ọgbà o a tún ti jáde o tá graduate o tá bọ́ sí larger environment ẹ má jẹ́ kí àwa bọ́ síta tán káwa parẹ́ kí súnà wa parẹ́ mọ́ alára káwa náà máa fi súnà pìtàn àwọn kan bẹ́ẹ̀ lónìí wọn ni ah when I was like you in fact I was very very active ah, ah, eré burúkú ló fi ń sayọyọ yẹn when I was like you báwo kí àṣẹ́rí gbogbo lè tí wọ́n ń ṣe yìí àwọn àrẹ̀ ti ṣe rí náà torí tẹ̀yìn bá yọ̀ǹ gidi tiẹ̀ báyìí tó yé báyìí nísìnyí so bẹ̀ tẹ̀yìn náà bá ti nǹkan ṣe bá ti bọ́ sínú ayé tán sìn so ẹ mọ̀ Islam yìí náà fọ́ sí ah, wàhálà ló bá yẹn yẹn wàláì tó lómi tó bá ti lè láǹfààní àti graduate tán báyìí tó bọ́ sí lájẹ́ environment tó rí iṣẹ́ báyìí àfà ẹ wọ́ súnà ti lára rẹ̀ wàláì kí ló fà kò wà sincere nígbà tó wà níbi tí ń ṣe súnà tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò ní ìsìkọ́mà ó kàn ń ṣe nítorí pọ́ bára rẹ̀ níbi tó bára rẹ̀ yẹn ni èmi ti mọ àwọn èèyàn báwọn rí wàláì èmi máa ń pe èmi máa ń describe imani tiwọn bí imani ẹ̀yẹ ìmánì ẹ̀yẹ tí wọ́n fi máa ń pè ní mẹ́yẹ ni pé ìmánì ọkàn fò wá lódìdí lódìdí ẹ̀kàn irùngbọ́n kàn dé hàù ṣòkòtò kàn dé hẹ́ ọkàn lọ sókè ìjábù ní kọ́ọ̀bù ìmánì yẹn kàn fò wá ní gbìm njẹ́ ọjọ́ ọba jáde báyìí ìmánì yẹn náà kàn tó fò lọ padà lódìdí bẹ́ẹ̀ náà ni bí ẹyẹ tẹ̀gbẹ́ yẹn bá wá ẹ yóò fò wá pátápátá ní sọ́ba tó fò lọ yóò tó fò lọ yẹ́nyẹ́ ni bí àwọn ọmọ ní ẹyẹ kọ́nà ọba kó là wá kó ń bí àwọn nǹkan báyìí so oríṣiríṣi sísítà e, wàláhì ìmọ̀ ọmọ sísítà tó kó ti lò ní kọ́ọ̀bù nígbà tó wà ní skul kódà ó wà active débi pé nígbà tó wọ́n fi máa ń jẹ àmì ọ̀rọ̀ òun ni àmì ọ̀rọ̀ skul very very active àfà sísítà yẹn graduate tán báyìí àyàmẹ muslim nílò àwọn gbẹnu sọ̀hún yẹn àfà wàláhì <laughs> sísítà yìí òun ni ó tún wọn mọ lè máa wọn ní ìrìkọ́ pé kí ni ẹrù pẹ́yìn nìkan lẹ ní mọ́ni ẹ̀sìn mọ́ni irú wàhálà àwọn ní máa ń pọ̀jù torí pé wọ́n ní fẹ́ jẹ́ kẹ́ rí àwọn bí pa ń wà inferior sí wọ́n ní fẹ́ kẹ́ máa wo bí àpẹ páyọ̀ jà wọn lọ wọ́n ọ jù ọ lọ mẹ́wùlẹ̀ kan wàlọ́ì ọ jù ọ lọ náà irú wọn wá fẹ́ gbà fún yàn kékeré wàhálà wípọ̀ ni gbogbo eléyìí kọ́ náà táǹtú kí

agbẹ́ra wa jẹ̀rẹ̀ sí gbogbo àwọn àwùjọ téèyàn bá mọ̀ pé téèyàn bá lọ síbẹ̀ kò ní lékúnnú ẹ̀sìn yóò mọ dínkù ni kíyàn jìnà síbẹ̀ àfa wàláì kíyàn jìnà síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa ayé la fẹ́ràn tí fi afẹ́ gun mọ́tò ńláńlá àfa mọ́tò ńláńlá afẹ́ kọ́ mansion afẹ́ kọ́ duplet àwọn ilé táwọn yóò dé báyìí tó dé báyìí tí tómi ọmọ bọ́ lẹ́nu wọn ńlá fẹ́ kọ́ òun ló fà ló fi jẹ́ sí pé àwọn ibi tá à ń rìn sí àwọn ibi tó yẹ sí pé ẹ̀sìn ó ti jáde lọ́wọ́ wa nítorí pàǹwáyé kò tí ì yé báyìí nísìnyí ẹ jẹ́ kí a máa prioritize ẹ̀sìn wa ní gbogbo àlámàrí wa ká máa gbé ẹ̀sìn síwájú gbogbo tó bá wà combinable ẹ́ tó bá yẹ pé bá ṣe kó papọ̀ mẹ́sìn òun láàmú kó papọ̀ mọ́ tí ò bá ti lè wà combinable tí ò bá ti wà compatible pẹ̀lú ẹ̀sìn yẹn máa já jùlẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ilé ìbáyọ̀ ní ṣe kó papọ̀ mẹ́sìn jùlẹ̀ lọ́wọ́ mi jùyúnlẹ̀ tó lọ́wọ́ mi jùyúnlẹ̀ tó lọ́wọ́ mi ẹ̀sìn ló kó máa darí gbogbo àlámọ̀rí wa ẹ̀sìn ló ká máa fi ṣe atọ́kùn gbogbo àlámọ̀rí wa kó ibà abẹ́ náà kọ́nà bá lè gẹ́lá kó fi àgbóyé súnà kọ́nà bá kó fi mọ̀ wá kọ́nà bá jẹ́ ká lè dúó lórí ẹ̀ la ilaha illallah ipò ta bára wa yìí abẹ́lọ́wọ̀n bá kọ́nà má jẹ́ ká takú síbẹ̀ kọ́nà bá jẹ́ ká máa lékún ní ọlọ́run má jẹ́ ká dínkù gbogbo àwọn ní tó máa ń fà á tí èèyàn máa fi ń sọ pé òun ò ṣe súnà mọ́ àbí tí máa fi súnà pìtàn abẹ́lọ́wọ̀n bá lè kọ́nà má fi sàdẹ́wò fún wa la ilaha illallah subhanaka alhamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa A tu eso,